ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الحمد لله الذي هدانا إلى الإسلام وعلى نبينا محمد صلى الله عليه وسلم والصلاة والسلام وعلى آله وأصحابه إلى يوم الدين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́ba ọba Allah ọba tí ọdá yíwa lọ sínú ẹ̀sìn Islam ọba yìí onílọ́ba tí ó sàwọ́ lọ́kọ̀ọ̀kan ọlọ́mú wa lọ́kọ̀ọ̀kan nínú ẹbí nínú ara láàrin àdúgbò láàrin ìlú kọ̀ọ̀kan ọwọ́ ní ọmọ jẹ́ muslim àánú lágbọ̀dọ̀ ọlọ́run nígbà tó lọ́wọ́ bá aláàfin kàkọ́lẹ̀ wa fáwọn jẹ́ mùsùlùmí sọ́mà àtìlẹ̀ òtí ìdáyé sọ sọ́mà àtìlẹ̀ kò sí máa bẹ̀rẹ̀ ọlọ́run ti kọ kádàrà gbogbo nǹkan kó tó dá sọ́mà àtìlẹ̀ nígbà yìí náà lọ́wọ́ bá aláàfin nímà wípé òun ọ̀dà wa àwọn tá jẹ́ mùsùlùmí ọlọ́run mọ̀ wá àwọn tí wọ́n jẹ́ ìsìláàmù tó fún wa òun náà ní ètò gáàjì nínú orí lọ́nà tó fún wa kọ́lọ̀mọ́ gbà lọ gbogbo àwọn orí ní ìtọ́lọ́mọ́ fi fún ìsìláàmù fún yàn nínú àwọn orí àlàáfíà ẹ̀mí gúngùn àti arísìkí kọ́lọ̀mọ́ bá aláà kọ́mọ́ sàfikún fún wa àwọn bẹ pẹ̀lú agbára rẹ̀ ìwà sábà jáde ní ayé kọ́lọ̀mọ́ sàjẹ́ jáde ní mùsùlùmí tó tọ́ ìfẹ́ ọlọ́run ọlọ́run àwọn ọlọ́run kọ́bọ̀ òjúṣe ọlọ́run anábíwá Muhammad kọ́bá wọn ara lẹ́rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ìtọ́jà àti náà lọ́tọ́ yẹn máa ń jòkó gbọ́ wọn náà lọ́tọ́ bá ní ṣe pẹ̀lú Al-Qur'an Karim torí pé risalatullah allati arsalaha ilayna lẹ́tà tọ́lọ̀ ń bá aláà tó bá ti fẹ́ sọ̀rọ̀ di olóríire yọ́ wá ṣe kòránì ní rọrùn fún láti máa gbọ́ torípọ̀nà lọ dáadé nínú tẹ́yìn máa ń jòkó gbọ́ ètò dáadé nínú ìlànà tẹ́yìn máa ń tọ̀ nínú ẹ̀sìn àti nínú abala sẹ̀mí ayé o náà nígbà náà bí ṣeṣe tí wọ́n pè ní súnmọ̀ ìdí sọ́lá Muhammad sallallahu alaihi wasallam ètò burú jáà ìlẹ́ni ìyá ọlọ́run òun náà ń ta àpè lẹ́sìn ẹ̀sìn ni wọ́n pè àwọn ọ̀nà Qur'an àbábẹ̀ àwọn ọ̀nà àdìsí ààrin wọ́n yí pé lẹ́sìn bídíà ni wọ́n máa ti kíni ni wọ́n máa ń pè bídíà sì ní anùní àrọ́dàrọ́dà ìsinmi ẹni máa ti ṣe dídí àyọ́gbẹ̀sán àmá iná lẹ́sàn yìí àwọn abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa mọ́sà fẹsẹ̀ wa mẹ́rẹ̀ lè súnà lẹ́wọ̀ àmà gbogbo àwọn tí wọ́n ṣe dídí àkọ́lọ́mọ́sà wa dáwọn náà padà sínú súnà kọ́lọ́mọ́sà ṣe gbogbo alẹ́ lórí rẹ̀ mo kí àwọn ìmáàmù wa ní jami súnà súnà tó mọ̀ sí àti gbogbo àwọn àpá àti wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ àti wọn bọ́dà sọ mo kí gbogbo yín bàbá wa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá alápapọ̀ aláàbẹ̀ ọlọ́run àti ọlọ́run ọmọ bẹ́ẹ̀ nìkan kan wa ìtàn wọn ní ká wá gbé yẹ̀wò wọn náà ní àtàwọ̀ṣídù àtàwọ̀ṣídù ahàmìyẹ́tòhò wọ́n àníwáhò wọ́n tàbáràtòhò ìmọ̀lọ́ọ̀lọ́kan ìgbà ọlọ́ọ̀lọ́kan ìsinlọ́ọ̀lọ́kan kí ni pàtàkì ẹ̀ lẹ́yìn náà mélòó ló pín sí àwọn ìran mélòó ni àwọn nǹkan wo lè yàn gbàgbọ́ táwọn ọmọ yẹn gbọ́ lọ́lọ́kan àbẹ́yẹn mọ́ lọ́lọ́kan àbẹ́yẹn sí lọ́lọ́kan lẹ́yìn náà kí ni àwọn èrè tẹ́yìn máa ń jẹ kí ọlọ́run bá aláàbá táyà lọ́rẹ̀ tawhid kí náà pẹ̀lú tawhid ga ẹ̀yàmà yá rẹ̀ àtawhid mi wáhada ìwáhidu tawhid òun náà ni ká mú ọlọ́run lọ́kan ká mú ọlọ́run lọ́ba ẹ̀yọ kan káṣí mọ̀ fún nìkan náà ọba wa ọba yìí náà lọba dẹ́dẹ̀ wa ọba yìí na lọba tí ń pèsè fún ọba yìí na lọba tí ọlẹ́tọ̀ sí ẹ̀sìn wa ọba yìí kábọ̀bà wúrogún nínú rẹ̀ ìtọ́jú rẹ̀ tí ń tọ́jú wa tí fún wa ní gbogbo táǹfẹ́ àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe mọ̀ bá wúrogún nínú àwọn ìjọsìn ó nìkan ní kámọ̀sìn kámọ̀sìn kan nílẹ̀ ọ̀nà lẹ́yìn náà àwọn orúkọ ọlọ́run ọba àwọn òròyìn ọlọ́run tágbà ọlọ́run ọba nìkan ló ní ẹnìkan ò gbọdọ̀ ọlọ́run ọba jẹ́ orúkọ rẹ̀ ẹnìkan ò sì gbọdọ̀ ròyìn rẹ̀ gẹ́gẹ́ bí òròyìn ọlọ́run ẹ̀rí tawhid òun náà ni wọ́n pè ní al-iman náà pè ní ìgbàgbọ́ òun náà ni wọ́n máa ń dàpè ní al-aqida ìpínyẹ́ ti sọ́kàn nípa ọlọ́run ọba rẹ̀ òun ni wọ́n pè ní àdìsẹ́kẹ̀rọ̀ àtùwà àgbọ́yé tó tóbi jù tí ọ̀ságbọ́yé mi lẹ́yìn rẹ̀ wọ́n tó tún tóbi tó gbogbo wa pátá òun náà láàmọ̀ pé ọlọ́run ọba àlá òun lọ́dá wa bó ṣe dá wa yìí ó dá wa síbi kan ní o ó dá wa sínú ilé ayé ọlọ́run ọba ó ti dá ilẹ̀ kalẹ̀ ká dé ó ti mọ sánmà ká dé ọwá kó wata bẹ̀rẹ̀ àwọn òbílá ìmìnà ṣẹ̀tọ́ lórí ọlọ́ọ̀bá aláwọ̀ ní iṣẹ́ rí sámà tí mọ́mọ́ yẹ àti ilẹ̀ tí mọ́mọ́ ọlọ́ọ̀bá ní eré kó bá bí débẹ̀ wọ́n má kọlápinà samawati wal arda wọ́n má òṣèré ìyàn ọlọ́ọ̀gbà tí mọ̀ ń ní ti dá nítorí eré ẹ̀yìn òṣìgbọ́dọ̀ sí kíni ẹ̀yin náà gbọ́dọ̀ ṣeré ń bẹ̀ ọlọ́run ò ṣeré nígbà tí ń dá sọ́mà ìgbà tí ń dálẹ̀ kò ṣeré gbogbo tó dá sínú lẹ̀ ó wọ́n lẹ́sẹ̀ kọlákọlá kò máa fẹ̀lẹ̀ áàbì jẹ̀mí à ọlọ́run wọn gbogbo tó wà lẹ́nu ilẹ̀ pátá ẹ̀yin ni mo dá fún ọlọ́run ní gbogbo tó ń dá yẹ òun ọ̀dá nítorí eré o gbogbo tó wà lábẹ́ ilẹ̀ fún wa ọlọ́run ọ̀dá ò ṣeré àwa wá wá ṣe ó ní wọn bá fọlá kùtùkì náà wọ́n ní ń ìlà lè àbòdò ayé ìlà ilé wa ìdò ọlọ́run bá ní ìdáríjà náà tó mẹ́yìn sí ilé ayé bí ìbá jẹ́ pé sọ́mọ́ sí mi nìkan ìlà lè wá ìlú ní kánbà pé mi nìkan náà ní ọlọ́run èmi nìkan náà sì ní ká máa ṣe kí ni kí wọ́n máa sìn ó ti wá dé mi àti ẹ sí tá a bá sẹ̀ láyé tẹ́lẹ̀ ó ti dá wa lójú sí pé àwọ̀lé ayé torí ìbádà sọ́mọ́ tó lọ́n dá jama nítorí ìbádà ilẹ̀ tọ́lọ́wọ́n bá aláàdá ọlọ́ọ̀dá nítorí kí ni àlẹ́ìbáàdà gbogbo tọ́lọ́wọ́n mú jáde nínú ilẹ̀ fún ọtá ìjẹ táwọn tá fi ń sẹ̀mí ọlọ́ọ̀dá nítorí àìbáàdà أعظم العبادات وأكبرها وأجلها وأعظمها التوحيد ìjọsìn èyí tó ní agbára jù ìjọsìn tó sì tóbi jù ìjọsìn tó jẹ́ pé òun òun náà ni tawhid òun náà ni al-iman billah ẹ̀rí pé Jibril alayhi salam nígbà tó wá bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọjáde ọkàn yọ lọ́ọ̀kan ọyẹ́ ṣẹ̀dídú ọyẹ́ bayáàbò ṣìyà asọ́tọ́wọ̀ aṣọ náà funfun àmá aṣọ tí ò ní délọ̀ ní òṣìṣẹ́ lọ sáma agbára ọlọ́run ní jẹ́rọ ìjọba ṣẹ̀dúrú sọ̀wádìí ṣáàrù nínú orí ẹ̀dúdú mọ̀láyíkà bìí ìsọ́lá àlẹ́ ìnàrọ̀ jùlọ àwọn sàábà ní arákùnrin kan yọ sí wa ajẹ́pẹ́ àwọn mọ̀láyíkà wọn yíra padà ọlọ́lágbára kí wọ́n di ẹ̀dá wọ́n dàbí rọ́jù wọ́n yí ṣe rọ́jù wọ́n dàbí ọkùnrin wọ́n yí dẹ̀ sọ̀kùn èèyàn màá yá mi nínú ẹ̀sìn wa ọwọ́ àdùkú tàdábọ̀ Muhammad kí ni wọ́n ń béèrè jama ó ní àkùnrin ní àmì Islam mọ́ṣà ìfún mi mọ́ṣà ìṣàlàyé ìsìláàmù fún mi alákọ̀ọ́kọ́ tàbí kọ́kọ́ pè ní ìsìláàmù òun náà ni a ń tashhada an la ilaha illallah òun náà ni kó jẹ́rìí láti inú ẹ̀mí rẹ̀ kó wà nínú ẹ̀mí rẹ̀ pé kò sẹ́nìkan la ma'buda bi haqqin illallah tó lẹ́tọ̀ọ́ sí kásìn lẹ́yìn ọ̀rọ̀ òṣèlú yẹ kí a máa wà lọ́dọ̀ rẹ̀ àfọ̀dọ̀ ọlọ́run òṣèlú yẹ ká máa pè àfọ̀lọ́run ọ̀sẹ̀ ń dára ká máa fi sọ́ra àti ká máa pe ọlọ́run ọ̀sẹ̀ nìkan tá a gbọ́dọ̀ máa retí àti ìsìnkẹ́ lọ́dọ̀ rẹ̀ àfọlọ́run ọ̀sẹ̀ nìkan tí ń pààyàn àfọlọ́run ọ̀sẹ̀ nìkan tó ní kéèyàn máa bẹ àfọlọ́run ọ̀sẹ̀ nìkan tí ń fúnyàn àfọlọ́run ọ̀sẹ̀ tí ń gba lọ́wọ́ yàn àfọlọ́run ìtumọ̀ láàyè ayọ̀ láwọn yẹn kọ̀sọ́bà náà àfọlọ́run ọmọ bàdá sí ẹwà ní ẹ̀kọ́ tó bá kan bọ́lá mi tí wọ́n láyé lẹ́lẹ́lá ilé iṣẹ́ tó máa ìtumọ̀ ẹni pé láàmà àbúdà bí haqqin ìlúlọ́lá òṣèǹ tá a gbọ́dọ̀ sí tó sì lẹ́tọ̀ sí o nìkan lọ́lẹ́tọ̀ sí torí mo nìkan lọ́lá wa nígbà tí ń dá wa kò sí ẹ̀tọ́ ọlọ́run lọ́wọ́ báyìí wọn ló dá sọ́mà lọ́dá gbogbo nǹkan ó ní àwọn olùgbèlá mi ṣètò máa ń fẹ̀lẹ̀ àti jẹ̀mí náà òun lọ́dá gbogbo ohun tá à ní lérí lẹ̀ Allah subhanahu wa ta'ala nítorí ó yẹ wáyé pé gbogbo yín wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run ọba ní Allah lọ́dá gbogbo nǹkan nígbò sì dá gbogbo nǹkan tá ọlẹ̀ kádàrà rẹ̀ máa la ipò ìwọ́n jẹ́ bí o ṣe rí láyé ni bí o ṣe rí fún ọ̀nà ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ìparí rẹ̀ wa khalaqa kulla shay'in الله هو الخالق خالق كل شيء الخالق مباين الخلق ọlọ́run bá aláwọ̀ alọ́tọ̀ wọ̀kálàkọ́ kúlẹ̀ṣẹ́ kúlẹ̀ṣẹ́ wà lọ́tọ̀ ajẹ́gbẹ́ nǹkan méjì lọ́wọ́ jẹ́ wọn nǹkan méjì alàkọ́lẹ́kú wọ́n màálù sẹ́ńtọ́ bá ti gbọ́ ibẹ̀ tàwọn ìlú nílà ọmọ lọ ọba dẹ́dà creator alàkọ́lẹ́kú kọ́ creation àdúgbò ní creator Allah wà ọ̀dà wà ṣẹ́rí gbogbo ohun tó kù pátá lẹ́yìn Allah nítọ́lọ̀dá nítọ́lọ̀dá ọ̀gbọ̀rọ̀ wá jẹ́ ọlọ́run tábà ti ní ìgbàgbọ́ yẹn a mọ̀ pé ẹ̀sìn ìbílẹ̀ kìí sẹ̀sìn nítorí gbogbo tí wọ́n ń pé bọ òṣàwọn náà bọ mùsùlùmí nínú kọ́ ẹ̀ ẹ̀rọ tí wọ́n abẹ́rùgbà ẹ̀rọ tí wọ́n lákòjọ ní ìbàdàn tí wọ́n ń lábẹ́ lákòjọ mo sì ti lé àwọn èèyàn jìnnà sí pé kí wọ́n kòjọ sílẹ̀ mọ́ ẹ̀mọ̀ làwọn ẹ̀ṣẹ́ wà lókàn torí ni wọ́n jẹ́ kójú yẹn àtàwọn àti ni wọ́n jẹ́ kójú ìmàkàlùkù ni wọ́n nítọ́lọ̀ndá ni wọ́n nítọ́lọ̀ndá ìṣẹ̀pọ̀ ìmọ̀ sí nítọ́lọ̀ndá gbónúkó àti ẹ̀yọ̀ àti gbogbo àwọn táwọn yẹn ń bọ̀ nítọ́lọ̀wọ̀n bá dáni tẹ́ máa ń pariwo sọ́ọ̀sì kí ni wọ́n pariwo Jésù olúwa wa anábì isa ni wọ́n gbé ilé sùn àti anábì isa àti mariam nágbè mary ìyá ẹ̀ àtẹ́ntó bí ìyá rẹ̀ gbogbo wọn pátá ọlọ́dọ̀dá gbogbo wọn ìdọ́lọ́dá ògbọ̀dọ̀ jọlọ tọ́wọ́ ní sí ọ̀dọ̀ dára rẹ̀ tọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ dára wọn àmọ̀ pé ń parọ́ òun kọ́ mọ̀ pé lọ́wọ́ ṣe kíni òun pa tọ́wọ́ ní òun kọ́ òun dára wọn mọ́ni lẹ́bi àwùjẹ́dà tọ́lọ́ wọn mú ọwọ́ sí ilé Allah bá ṣe wá ní kò sí nǹkan kan mẹ́ta lè máa bọ̀ yìí lẹ́yìn náà ni kò sí nǹkan mẹ́ta lè máa pè nínú tọ́lọ̀ ń dá ẹ̀yọ́mọ̀ yáàbí sọ́mọ́lì tàwọn ìdí nìyẹn o gbogbo tọ́lọ̀ ń dá ò gbọ́dọ̀ pè kan nínú gbogbo sára ọlọ́wọ́ gbogbo tọ́lọ̀ ń dá ò gbọ́dọ̀ sọ fún ọgbẹ́ kan fún ọdá lókèké gbogbo tọ́lọ̀ ń dá ò gbọ́dọ̀ gbà pé kan bẹ́ tó lè pààyàn gbogbo tọ́lọ̀ ń dá ò gbà pé kan bẹ́ tó lè rẹ̀yàn lẹ̀ ò gbà pé kan bẹ́ tó lè gbéyàn ga gbogbo tọ́lọ̀ ń dá ọ̀wọ́ ìgbàgbé rẹ̀ kan bẹ nínú ẹ̀ tó lè máa dẹ́rù wa ọ́ ọlọ́run bàlá ta káà fún wọn ọlọ́run ẹ má bẹ̀rù wọn wọ́n káà fún ni ẹ ń kọ́ tó mọ̀ mí ni èmi ni ẹ má bẹ̀rù èmi mo tó bẹ̀rù gbogbo wọn pátá ọ̀lẹ́ ni wọn ẹ̀yàtọ̀ síra ní. yá ayé wọn náà sún àǹtún mọ̀lẹ́ fún kọ̀rọ̀ ìlọ̀lá ọlọ́run bá ní gbogbo ẹ̀yẹ èèyàn gbogbo yóò kọ̀ṣẹ́ ni tó nínú yín ẹ̀mí kankan tẹ̀lé wàláhù wọ̀lẹ̀gẹ̀rí wàláhù wọ̀lẹ̀gẹ̀rí ọlọ́run bá fi gbogbo tó dání dálíkà ọwọ́ sọ fún nìkan ní gẹ̀mí bí tó jẹ́ gẹ̀mí rẹ̀ òun nìkan náà ní kọ́rìk òun nìkan náà ní rọ́bẹ̀k òun nìkan náà ní gafur gafar òun nìkan náà ní rahman òun nìkan náà ní rahim ẹ̀yọ́n ọ̀yá mi nílẹ̀ Yorùbá yìí táwọn wà yìí tàbá lọ́rẹ̀ tàwọn ìdí ọ̀dàrú àtàràwà àtàràwà tàbá ní gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ nílé ìjọsìn gbogbo wọn náà ni wọ́n bọ́ lọ́gbọ́ ẹ̀tàn ní àpárọ̀ ni ẹ̀rí wájú àwọn ìlú báyìí wájú wọn báyìí ó ti dàbí gẹ́gẹ́ bí erékùn nílẹ̀ yorùbá yìí àwọn èèyàn tó nínú mọ̀ yóò tó rùmọ̀ tèmi yìí mẹ́rin àdúgbà tọ́wọ́ sì jáde láyé kí ni ìwọ̀n agbére kò ní jáde lọ́wọ́ nítorí àyè ní kí ni àyè tàwí ẹ lọ́nà mi tó lọ jẹ̀lú báwù tán ó tó fi nàpá òbílẹ̀ ẹni kó ààrẹ kankan nínú ara rẹ̀ ọgbà pé ẹ̀sùn ni ẹ̀sùn ni sinmi lóòótọ́ àwọn ìgbà tí ò ní tàwí tọ́wọ́ ti jáde ilé ayé tọ́wọ́ ti wọlé kò ní jáde lọ ó ní kan débi pé òun ni awwal arkanil islam ó ní àkọ́kọ́ òkú islam jibril ní rẹ̀ anábì mọ́tàyè mọ́tàyè sàlàyé islam tí ọlọ́run fi rán ọ sí sẹ́wọ̀n pé nígbà yẹn àdéhùn yẹn wọ́n ní ẹ́ àtàkùn líyọ̀ àìlímakùn dínàkùn òun ti máa wọn béèrè yẹn tẹ́lẹ̀ ọkàn wá bí ànábì ni ọ̀kan tí ó mọ̀ òun náà ni ìjọ òlàyọ̀ ọ̀pọ̀lẹ́ jìbìrì lọ́ọ̀mọ́ nígbà náà bí bọ́rọ̀ síbẹ̀ ó ní àtìmí àtiwọ́ ìsẹ́nìkan tó nímọ̀ ju ara wa lọ́sẹ̀ anábì lọ́wọ́ ọ̀gbọ́n bí wọ́n náà ṣe ṣe kíni bí wọ́n náà ṣe mà àmọ́sàlẹ̀ yìí ti jẹ́ Islam àkọ́kọ́ tí jìbìrì pé ní Islam ó náà ní kálẹ̀ mójútó sọ̀rọ̀ pé à lọ́nà àlàkínà tàtàkùn orí yàrá yìí táàmà pé àìdákùn ah, tí wọ́n sọ yẹ kò tẹ́wàá fẹ́ kílà ní wà kéwù yẹ pọ̀ lọ́wọ́ yẹ pọ̀ ibi àwọn àìsàn àlàdí àìsàn àlàdàbà ọ̀nà ànàwàwíyà àbíkò símẹ̀ ẹ̀ta àdísì tẹ̀lẹ̀lẹ̀ bó ṣe tẹ̀lẹ̀lẹ̀ tóhùn náà nìpìlẹ̀ bọ́bá ti wó gbogbo nǹkan ti wó mọ̀yàn lọ́wọ́ kí ni wọ́n pè ní Islam nígbà náà pé ní Islam ń jọ ìyẹ̀wò náà nìkalẹ̀ mọ́jú tó tàbí fẹ́ Muslim lọ́dọ̀ Ọlọ́run torí àgbọ̀dọ̀ mọ́kù ní Mùsùlùmí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ó ní yá ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ amanu ittaqullaha haqqa tuqatih ọlọ́mọ mọ́ni ẹ̀rù gbàgbọ́ òdodo ẹ̀lẹ́ páyọ̀ Ọlọ́run ẹ̀lẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ̀dẹ̀ bẹ̀rù rẹ̀ ẹ̀dẹ̀ bẹ̀rù rẹ̀ bó ṣe ẹ̀kẹ́ bẹ̀rù rẹ̀ wọ́n dáhùn sẹ́mu tún na ilà wà áwùjọ mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní mùsùlùmí kí wọ́n là kọ́kọ́ òkú ẹ̀sìn Islam àkọ́kọ́ òkú ẹ̀sìn Islam ìwọ náà ni òkú ààrẹ gbogbo tọ́ba ti dàwó gbogbo òkú lókù náà ti ṣe kíni ó ti wó tẹ̀lé ó náà ní ni wọ́n ti sínú òkú ẹyọ kan yẹn àwọn méjì lọ́mọ ara wọn lọ́rùn ni bọ́kọ̀ ọ̀bá ìgbà ìkejì ọdún fi kíni kò lè ṣiṣẹ́ ọlọ́gbọ́lọ́gbọ́ àmọ́ ọgbà dábìbọ̀ ọlọ́gbà súnà gbọ́ àmọ́ onítàwí olóonítàwí àmọ́ òṣè súnà fọ̀rọ̀ ọgbà aláàgbọ́ ipò nìkan náà lọ́wọ́ táà sí tó sì jẹ́ pé onìkan lọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn náà nẹ́bà Muhammad sallallahu alaihi òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ó ní kí ànábì ju ẹrú lọ ó ní kí o sípò kankan nínú ọkọ̀ olùhíyà ipò ọlọ́run abduhu ọ̀rọ̀sọ̀ ọ̀yìn ànábì pátápátá ni ẹ̀gbọ́n pé ní abdu àtọ̀rọ̀sọ̀ àlọ́ ọmọdíyà wọ̀rọ̀sọ̀ àdá ẹ̀rọ ya mi ni mo ìlú mọ́sùláwà yìí gbogbo adama pé mùsùlùmí pọ̀ mùsùlùmí wọ́n sì ń sùsùlámù tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ìbẹ̀nú àwọn tó ń sùsùlámù tipẹ́ tí wọ́n ń ṣe lójú ọ̀nà súnnà ìbẹ̀nú wọn tó jẹ́ pé ojú ọ̀nà tí wọ́n ń bá sùsùlámù yàtọ̀ sí súnnà tẹ́wárí ibi tí a bá ọ̀rọ̀ dé sí nílẹ̀ Yorùbá òun náà ni pé gbogbo àwọn tá a ti jí ká máa jí àwọn tí wọ́n sùn àwọn tí wọ́n sùn yẹ gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pèsè sínú ẹ̀sìn lágbẹ̀rẹ̀ àwọn láàfà àwọn ọ̀fẹ́ tí wọ́n jí wọ́n tó ń fún alábẹ́rẹ́ ọrùn bí òṣè ní sékíní bí òṣè ní tají àbígbà táwọn bá ń kọ́lé táwọn owó tẹ̀lé wa àwọn ọlọ́wọ́ bá nìkan lè já dóòtì lọ́wọ́n sọ pé tọ́ ibi táwọn tí lọ́la yé yẹn kìí sọ̀tọ̀ ọlọ́run lọ́dọ̀ màkàlù lọ́dọ̀ creation kìí sọ̀tọ̀ wọn bọ́dá ọlọ́run tàbára tẹ́lẹ̀ fi bìyẹ́ bí yí àlùmọ́lù ọlọ́run bá ní ọlá ọwọ́ òun nìkan ló ṣe kí ni ìlọ́wà gbogbo tẹ́fẹ́ ọlọ́run lọ́wọ́ òun lọ́wà ọwọ́ alákùnlé ṣe ní tàbí ọlọ́run bá yí pọ̀lẹ̀ ṣe tí pàwọn ọ̀ka sẹ́rí dọ́lọ́n sọ yẹ kò sẹ́dá fún wa ṣe kí ni nípa àwọn ọ̀tá tọ́rọ̀ bá wáyé báyìí wọ́n ní tàwọn hìrì ibi tí ọlágbára dé wọ́n lòun ní àádọ́mú wà áwọ̀ àríká ìlú Islam òun là kọ́kọ́ òkú ẹ̀sìn Islam táwọn jẹ́ ọba jẹ́ ẹ̀wọ̀ ní foundation bá ti wọ́ gbogbo tá a bá ti kọ́lé lérí ó ti dòfo ó sì ti ṣòfò èèyàn gbé foundation jama ọyẹ ọkàn tó búlọ̀kù ẹsẹ̀ nǹkan wíńdò sí kólẹ̀kùn sí ọ̀lẹ́táì ó ti pé ó fi yọ́ dáwọ́ àbí onídàwọ́ gbogbo ìnáwó tó ṣe yẹ ó dòkò ẹni tẹ̀wá ní tàwọn dìbì gbogbo ẹ̀sìn tó bá ṣe ẹ̀sìn yẹn ti sòkò torí pé ò lè máa kí àwọn ọba tó gbàgbọ́ ebi ìrọ̀ ni òkú lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ni kúnlẹ̀ ìbáyé ẹ̀lẹ́bí na àmànú lókè mùsọ̀dá ọlọ́pàá ní bá ti sọ fún gbogbo àwọn tó bá gbàgbọ́ nìkan àwọn nìkan ní ká máa kínú <laughs> àwọn nìkan ní ká máa kírun ọrọ̀ kúl bá mi sọ fún àwọn tí president bá ní ẹ bá mi sọ fún àwọn àfáà ní káwá sí mi ṣé àwọn bá lè yọjú àwọn bá lè gbọdọ̀ lọ tí president bá ní tó gbogbo ẹ̀yàn ọba aládé ẹyọjú mo fẹ́ rí yí sáwọn ọlọ́pàá tí wọ́n gbọdọ̀ kírun sọ́lọ́ pé wọn kúlù ìbáàdì ẹ̀lẹ́dì ní àmànù ọlọ́pá mi sọ fáwọn ẹrú mi tí wọ́n ti gbàmí gbọ́ èyí tàwọn tí wọ́n gbàmí tí wọ́n tẹ̀sẹ̀ gbàmí gbọ́ fílù máàdì ní àmànù yẹn àwọn ìmọ̀mọ̀ alẹ́lẹ́gbọ́lẹ̀ ètò mẹ́ni pé pásítẹ̀sì wọ́n ti gba ọlọ́run gbọ́ síwájú ìbáàdà tàwíìdì tí wọ́n ti fi ní ọtí yanjú kúlù ìbáàdì ẹ̀lẹ́dì ní àmànù lẹ́yìn náà yóò kí mùsàlá bó ṣe lọ yìí wọ́n lè bá wọn jọ kan ahlil kitab ni ahlil kitab ahlil kitab àwọn Jew and Christians ọba wọn ní Yaman ó ní fọ́lítẹ̀kùn awwala máa tẹ̀lé ọmọ ilé shahadatu an la ilaha illallah ó ní àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n lọ́bẹ̀ tó dé Yaman òun kan lè ní tawhid kan lè mójútó ìgbàgbọ́ wọn nípa Ọlọ́run kọ́lọ́ tó ti yé wọn fa àdéhùn lẹ́yìn náà kọ̀ọ̀sẹ̀ wá ti yé wọn annalá ìfọ́rọ̀dà àdéhùn hamsa salawat ìfúnni yóò ونيري. wọlé ìdá ọlọ́run sì wá sí ọlọ́run àyàdé wọn lérí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbàgbọ́ yé tàwíìdì tàwíìdì làkọ́kọ́ jama ìbádà àkọ́kọ́ tàwíìdì ìbádà tó kọ́lé ìdè bàbá wọ ẹwà báyìí a kà mọ́ iṣẹ́ bó ṣe mọ́ nílẹ̀ ní ọlọ́nìkan ló ti kí ni ọlọ́nìkan lọ́mọ ẹ̀mí rẹ̀ àtẹ̀sídìkù bẹ̀rẹ̀ pàlì wọ́n wà pé àlá òun náà ní ọlọ́run òun náà nìkan lọ́ba tí a ṣe sí ìjọba nìkan olùkọ́lù bìlì sáà ọmọ sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ẹnu lò nípa kókí ni ìtọ́wà lọ́kàn rẹ̀ wọ̀lá àmàlì bìlì jẹ̀wárì eríkèríkè ara rẹ̀ àtàwọn ṣẹ́tọ́ ọmọ ṣe kò ní takò láìlá ilẹ̀ látọ̀ sọ jáde lẹ́nu ọdún mẹ́wàá lànàbí lórí ìlú maka ọdún mẹ́wàá báwọn sàrọ̀ wá sí gbà Islam ní wọ́n ti lọ́dọ̀ ànábì wọn ò kírun fajiri wọn ò kírun zoro wọn ò kírun asir wọn ò kírun magiri wọn ò kírun isha ọdún bẹ wa wọn kan jù kúlẹ̀ ànábẹ́ wọn bá wọn sọ̀rọ̀ ànábẹ́ wọn yà tọ́wọ́ bí kúlù láìlà ìlàlá tó fi lè hù ẹ máa sọ láìlà ìlàlá kẹrẹ gbàgbọ́ tẹ́bá ti gbàgbọ́ lẹ́yìn ọdún kẹwàá ni anábìsẹ̀ wà lọ àlẹ́sọ́lá wọ̀ ní mẹ́ráàjì anábìsẹ̀ wà gbà wọn wá wọ́n sì wá kẹrin fọdún mẹ́ta kan tó wá lé wọn kó mọ́ka kí ni wọ́n lé wọn nítorí ẹ̀ nítorí gbọ́nà ìgbìmọ̀ bílẹ̀ àlámì lórí tàbí bàbá tó nà bá wọn ṣe ọ̀dáwà tàbí ní mọ́síláṣí ẹgbẹ́ mọ́síláṣí súnà bákan méjì ni àṣà ó ti yé àṣà ní àṣà ọ̀faramá tàwíìdì àṣà ilẹ̀ Yorùbá ọ̀faramá tàwíìdì jama àṣà ilẹ̀ Yorùbá ọ̀faramá tàwíìdì ah ìtí wọ́n sọ fún nílẹ̀ Yorùbá lè ṣe òun náà ní pé gbogbo tẹ́ lọ́lọ́wọ́ bá máa ń ṣe yẹn àwa ní àwọn ọ̀gànkan nínú ilẹ̀ wa ń bí tó lè ṣe kí ni tó lè ṣe ẹlẹ́wọ̀n ẹsẹ̀ máa ń sàdúrà àdúrà báwo òògùn owó lẹ́wà lọ báwọn kẹfẹ̀ẹ́ bá ń wó kí ní wọ́n máa ń ṣe kí ní wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe òògùn owó báwọn mọ̀sán bá ń wó gọ́ kí làwó ṣe àwọn máa sàdúrà nígbà tó yóò yí lọ́bí ẹ pàṣẹ ìjọ gbogbo àwọn ilé tí ó tọ́wà lẹ yorùbá aláti ìwọ́n sàkíyèsí ibi tawhid ilẹ̀ yorùbá láwọn ilé tí ó wa ọmọ ẹ̀ ọba di jẹ́ra lọ́wọ́ jẹ́ra balaga jẹ́ra mantiki jẹ́ra rodo jẹ́ra fansafa tọ́wà ti kó gbogbo ìlúra wọn tán yóò tún wá gbé jẹ́ra nankali nankali yẹn ìbọ̀rìṣà lọ́wọ́ mẹ́ ìbọ̀rìṣà lọ́wọ́ mẹ́ ẹjọ́ pa àkọlé sí ogun tajà yọ́pọ̀ àkọlé ogun ẹ̀yọ́nú ayé léyìí tí ọ̀pá máa tàwídì wa ẹ̀dàkùnrin tọ́lọ́ ọba wa ẹmẹ́jà àti ṣeré òun náà ni àkọ́kọ́ ní iṣẹ́ táwọn ànábì ọlọ́run wá jẹ́lé ayé wọlọ́pàá bá á sì na ìkúnlẹ̀ ó mọ̀tẹ̀rọ̀ sólá ọlọ́pàá ní gbogbo àwọn tó ń gbé dìde à ń gbé wọ́n dìde sórí tàwọn ìdí ní o gbogbo àwọn nẹ́bí ọlọ́ ọlọ́pàá ní kò sáà nẹ́bí kàtà gbé dìde àti ká sọ fún pé aníbùdó láà ìtọ́ ma sọ fáwọn yàní pé kán wà lánìkan ní ẹni tí wọ́n ma sùn ló sì ma wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n jẹ sẹ́nu bú wọ́n jẹ sẹ́nu tọ̀rọ̀ wọ́n jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí tọ́gbù nígbàgbọ́n tọ́gbù tó jàmá ìdílé wọ́n àwa nìbò àtàwọn ọmọ ẹ̀ kí wọ́n má bẹ́ẹ̀ sùn gbogbo tí wọ́n ń fẹ́ pátá ó wà lọ́wọ́ náà tí wọ́n bá ti sìn sá kí wọ́n sì tọrọ tí wọ́n fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n má sí èṣù kí wọ́n sì má tọrọ nǹkan lọ́wọ́ èṣù àmọ́ àṣàwọ̀ jẹ́bẹ̀ àṣàlẹ̀ yorùbá ọlọ́wọ́ bá ó ní alam ahàbí ilé fún ya bani adama allah ta'budu shaitan ọlọ́wọ́ bá ní ẹ̀dì gbàdéhùn ẹ̀yọ́mọ̀ anábì adama tẹ́ lọ́dẹ ayé ipe ẹ̀ ní sí èṣù innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá ni èṣù wà ní ẹ̀bùdú ní èmi ní kẹsìn ádá ṣòro tún mustaqim kẹsìn ní ìlànà tọ́tọ́ tẹ́ẹ̀ bá sin èṣù ọ̀nà ni ọ̀tá yín lẹ̀ ọ̀fẹ́ sọ́ra ọ̀wọ́n ló gbà ní ṣètọ́ nílẹ̀ ọwọ́ rẹ̀ ti tẹ̀ ọ́ nígbà tó ní nǹkan lábẹ́lẹ̀ gan ọ̀rọ̀ rẹ̀ ó sì rọrùn díẹ̀ nígbà sùn kan mọ́ra ọwọ́ èsù tó ń sáfún ti kí ni ó ti tẹ̀ ọ́ tó ń wọ́n lọ́wọ́ ọwọ́ ń sóògùn sájà ọwọ́ sáwọ́rò sí ó ní ìwọ̀ fi kílé ìpara nítorí pé kọ́nà sí fún ọ ga tó wá lóun fẹ́ fi èjìká ọ̀tá àwọn gòkè ìmọ̀fẹ́ bọ́ọ̀lù bá ń tọ́sọ̀ ó náà fẹ́ jẹ́ èèyàn láyé ó náà fẹ́ jẹ́ ọlọ́lá fẹ́ jẹ́ olówó fẹ́ jẹ́ alárìsìkí ó wá ní kí ọ̀tá àwọn oyé kọjọ́ òun ó gun èjìká àwọn kọjẹ́ tó òun ó gun èjìká ẹ̀ ọwọ́ lè bọ́ta ìpínlákùn jẹ́ kí n gun èjìká rẹ̀ kí n fi kí ni kí n fi gòkè kí lọ́ọ̀tẹ̀lẹ̀ jọba yọ jàbọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ ti jábọ́ ní Yorùbá bàràbàrà tí àwọn jábọ́ tó yẹn bàràbàrà yẹn òkú lára wọn mọ́ gbogbo àwọn mùsùlùmí amẹ́bọ mẹ́sìn wọn ti jábọ́ ayé tí wọ́n wá yẹ wọn ọ̀padà rí ọ̀rọ̀ tí wọ́n lọ ó ti bàjẹ́ dè wọn àwọn kan ti wá kú lé nípa sọ yìí àwọn jẹ́mẹ̀ láyé àwọn ládìlé mọ́lọ́rùn sí nẹ́bí tó wá ní áàlù ìfìsínà wọn ọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn kọ̀rẹ́ sí àti fi tìtínà sí wọn nìkan mọ́tò kó jẹ́ máa lọ́dún jáàdínámà ẹjáwọn èèyàn dẹ̀sì màkà tó kò ní ilé ayé na wọ́n sàlàyé ipò ilé ilé islam ilé ilé islam ilé ilé islam ilé ilẹ̀bọ ilé ilẹ̀bọ ilé ilẹ̀bọ ilé ilẹ̀bọ ní padà káwó ní kálá ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìdí ẹbọ yẹn ganan jòkó sí òun ni kọ́ mú wọn òun náà ni wọ́n fi ń jẹ́ èèyàn láwùjọ òun náà lọ́jà tí wọ́n ń tà fáwọn èèyàn òun náà ni wọ́n fi ń ṣe kàráàmà àwọn fẹ́ dá wọn padà sínú tàwí wọn wá yàrí wọn lọ́wọ́ wọn wá ní ẹ̀rọ èyí fìtínà lẹ́fẹ́ ẹ̀mọ̀ ya ẹ̀kọ́ ọ̀pọ̀lá ewé lọ́pọ̀lá sílá ọ̀kan náà ní olódó ọ̀rọ̀ ẹ̀rì pé tọ́mọ́ sọ̀rọ̀ wọn ní sọ tí a ń sọ nípa wọn mọ́ ọ̀tọ̀ ní sọ́mọ́ sí kí ni ọ̀tọ̀ ní sọ́mọ́ sọ wọ́n mọ̀ mọ̀ ni wọ́n mọ̀ pé tabaníká máa tún lọ́pọ̀ kan ìgbé talọ́ ẹ̀ká gbára lé tí gbogbo adájọ́ tọpọ́ lọ ni talọ́ ẹ̀ká máa lè jáde nìkí lọ́dọ̀ rẹ̀ àtàwọn àtàwọn adájọ́ tó pé Allah ni talọ́ ẹ̀ká máa fi sọ́ra tí gbogbo àjọ sọ pé Allah ni ọmọ bá wọn fèèlì tọ́lá àwọn èèyàn sọ fún ọgbẹ́ àbá níta ìpanu kò lé lórí wọn níta ń ṣe fún agbọ́n wọn níta ń ṣe fún agbọ́n wọn èmi nígbà ń fún mi èmi ò lè fẹ́ mọ́sọ́ọ̀bù fún mi láfin ẹjẹ́ àṣẹ kọ́nfẹ́rẹ́nsì ní ẹ̀mọ́mọ̀já máa takò ọ̀rọ̀ sọ bàbá ti jọ jò fótí kálẹ̀ kókó tẹ́ra wa kòránà àti súnà lájú lọ àdínlò tẹ́ra kọ́là ṣe torí kọ́là ṣe òní ẹ̀wọ̀n òkú ṣe òdásọ́rọ̀ nígbà náàbí lọ ó ní dàlátì òun tí kún àmọ̀rẹ́ ìkan méjì mo fílẹ̀ fún yín láǹtọ̀ tí ló máa ń tàbí sáàtì fún mi nìmá ẹ̀yin méjèèjì fẹ́ bá fílẹ̀ dìkan náà mú ìkan méjèèjì tí mo fílẹ̀ tẹ́ bá fílẹ̀ dì mú ẹ̀ ní sọnù kìtàbàlá ọ̀sùn nàti kọ̀ránà àti kíni àdàlì wọ́n ti gbá dìrẹ́sì lẹ́wọ́ lọ́wọ́

ọ̀rọ̀ la ilaha illallah ọ̀rọ̀ tàwíìdì ni ẹ̀yọ́ màá yá mi gbogbo tí àtọ́lọ́ ń sọ̀kalẹ̀ ọlọ́run bá ní alif lam mim ra kitabun ukhimmat ayatuhu thumma fussilat tí àtọ́lọ́ sọ̀kalẹ̀ tàwíìdì gbogbo tó wá wù tó ṣe ọ̀pọ̀ omi sínú agbẹ̀rẹ̀ ni ọlọ́fẹ́ gbàrọ̀ ramadan oòrùn ní tàwíì tàníwà agbọ́rọ̀ àwọn ẹ̀rẹ́ lọ́wọ́ <laughs> rẹ̀ ọlọ́niyà yọ lẹ́bí na àmànà kú sí bá alẹ́kùn síyà ọlọ́wọ́n wọ́n gbogbo ẹ̀yìn tẹ́ẹ̀tì gbàgbígbọ́ ẹ̀yìn nìkan mọ́ pẹ̀lú ọlọ́wọ́n ni yá yọ lẹ́bí na gáfàrù ọlọ́wọ́n ni yá yọ lẹ́bí na aṣọ́rakù ọlọ́wọ́n ni yá yọ náà ọlọ́wọ́n ni yá ayúwọ̀ lẹ́bí na àmànà tọ́dọ́ mọ̀ gbà àtàwí tó fi jẹ́ pípa níbi ìwé ìgbà nábì àkọ́kọ́ ìjọsìn tá a nábì pé ní Islam òun náà ní kéyìn ní tàwí tàwí ló sáà pàdé láwùjọ wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kòkòrò sọ lọ́wọ́ bá wa a ní ìyá máa gba tàwí lọ́wọ́ yìí tọ́ba jẹ́ pé owó tó kù sórí yẹn tó tó wá máa darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ awo tó máa jẹ oyè oyè awo wọ́n máa fi ọjọ́ oyè lù ọ́ jẹ́ pé ẹgbẹ́ awo lẹ́jọ́ ṣe owó lè so owó kìí sì kẹ ọlọ́run ìyá ní o mọ́jà àríṣìkì tó dé mọ́jì ó ṣekéde mọ́jì ó gbọ́ tàrí ìdìbò nínú ẹ̀mí rẹ̀ lẹ́yìn náà àdánwò ọlọ́run ń bọ̀ o ẹni tí ọba ti rí wọ́n máa retí o ẹni má sì ń bẹnu ẹ̀ yọ padà kú bẹ́ o àlọ́pẹ́ nìkan ò ní ládánwò ọlọ́run ò gbọ́ oríṣẹ́ nìkan o kólé wà ládánwò wà náà fún iṣẹ́ ìpínlẹ̀ kọ̀ wọ̀lùjọ́ wọ̀náfíṣẹ́ ìpínlẹ̀ àbúwà wọ̀lá wọ́n ni wọ́n bá ṣe sọ̀rọ̀ ọlọ́run bá láà ní ìdáyín wò ìdáyàjáyín àyàwó ọwá ní ẹlápùtà ní dáyàjáwá ẹni tó sọ fún ọdáyàjọ náà ni ẹni tó sọ náà lọ́sọ lẹ́wọ̀n òṣùwọ́ lọ́wọ́ rẹ̀ wá ní tani sí ọ ẹni kọ́kọ́ sí ọ ọlọ́run lásìkò kan ó owó tí ò ní rí ó tọ̀nà ọkọ̀ ọba kò pákó nìkan ló fi jáde èyí bá ti bá tẹ̀síwá tó <laughs> bẹ́ẹ̀ bá níta òní èyàn kà máa gbádùn ọ̀la ìjọba ọlọ́wọ̀n ní fún yàtọ̀ òní ìdí àlọ́ lẹ́kọ́ ọlọ́wọ̀n ó fún yàn ní sàfihàn ọlọ́dún wọlé ní ansa lẹ́sẹ̀kí lẹ́sẹ̀ sí kùlú bíi mọ̀mìnì láàyè láàyè bẹ́ẹ̀ bá ti fẹ́ sinmi lé ayé yìí tàwíìdì nìkan lè ní ọlọ́run kò yí dẹ́ gbàgbọ́ kó ti bá alẹ́ kò mùsùlùmí àwọn yìí ní kẹ́ ọlọ́run bá ní ó ti wà fọ́lọ́n kẹsì ájì fọ́lọ́n ẹni bẹ́ẹ̀ sí ájì yóò kọ́kọ́ bọ́lọ́n kọ́kọ́ tó lọ mọ́ta ìgbàgbọ́ ìní ó ti ní ó fi mú 2.5 àbí 1.5 tí ó fi ṣe gíní tí ó fi ní tíkẹ́tì àti tíkà lókùn lórí gbà òun sì lọ ìrìn àjò oṣù kan péré òun sì ná tó mi lọ ìgbàgbọ́ ló ti ó tí ọ̀bá sí gbàgbọ́ èlè lọ bọ́bá wa lọ láì nígbàgbọ́ oyé ẹ̀yọ́ mayami wọn ò ní gbà ájì lọ́wọ́ ẹ̀ torí òpó ẹ̀sìn márùn-ún ni nọ́mbà wọ́n ó ti fẹ́ẹ̀lì ń bẹ́ẹ̀ ó sì ní foundation ẹni ní foundation bá ti ti wọ́n mọ́ lọ́wọ́ kí lásọ lẹ́ẹ̀kan gbogbo dáwà tó ń gbé kàá ìrún ló gbé kàá ni àwẹ̀ ló gbé kàá ni hajj ló gbé kàá ni yọ́mọ sí kí ni yọ́mọ owó tẹ̀lé ni ẹ̀wọ̀n ìyá mi zàkà ń kọ́ ẹ̀ zàkà owó free money wọ́n lágúnṣẹ́ ọwá kó lé ẹnìkan lọ́wọ́ òun kàn bọ́ sí sọ ìṣọ́tọ́ kí ọbọ́ sí sọ ráìsì ọbọ́ sí ẹwà ọya mẹ́sà léèkì ló máa ń jẹ adìẹ àwa ní ìbẹ̀rẹ̀ tó lówó ọlẹ́nìkan ló fún òun sàkáàdì owó ìkó tó jáde wàhálà ńlá ló fún ni tó fi yọ ẹni bá wá ń yọ sẹ́bí ayé ẹni tó yọ zàká fún gbogbo àwọn àfáà tí tó fẹ́ awo ẹni tó yọ tí ń bá àwọn èèyàn sàárà tí tó owó tí ń yẹn kò ní sínú àkọọ́lẹ̀ ọ̀nà nítorí ọlọ́run ti làámọ́lẹ̀ pé ẹbọ ẹbọ ìdàkejì tàwọ́fì ní máa ń bá iṣẹ́ rí jẹ́ ni ọlọ́run ń sọ àwọn ànábì ọlọ́run bá bọ̀ kọ́dà mọ́ pé àtàwọn tí àtàwọn tọ́lọ́wọ̀n mẹ́ṣọ̀ nínú ayà ẹ̀ àbí inú sọ́rọ̀ ẹ̀ ọlọ́wọ̀n bá aláàrin wọlọ́wọ̀ ṣọ́rákù gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n bá lọ lè mú ẹbọ mọ́ṣẹ́ wọn làhábìtọ̀ ánìhùn mákánù yà àmàlù gbogbo tí wọ́n ṣe ní ṣe rẹ̀ àbí kí ni má bàjẹ́ yàmá ọbẹ̀ tó bá da wọn lọ bàjẹ́ ilé tó bá da wọn lè di bàjẹ́ àwọn ṣe tí wọ́n ti ṣe síwájú kan tó fẹ́ bọ́ ni o ọlọ́run gbogbo ẹ ti bàjẹ́ ṣe wá rí lẹ́yìn ìgbà téèyàn ti bẹ̀rẹ̀ sí ṣẹbọ tó ti darapọ̀ mọ́ àwọn OPC téèyàn ti darapọ̀ mọ́ àwọn ẹyẹ àwọn yahoo plus téèyàn ti darapọ̀ mọ́ àwọn oníṣẹ̀ṣe téèyàn ti darapọ̀ mọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ téèyàn ti darapọ̀ mọ́ àwọn jálàbí gbogbo sẹ́tọ̀ ń ṣe tẹ́lẹ̀ wọn kọ́ lẹ̀ fún níjọ́ tó wọ́n sì pa gbogbo ẹ̀rẹ́ ìrẹ́gbà ní máa ń ìrẹ́sì sẹ́rin èyí nìkan wá kọ́ gbogbo sẹ́tọ̀ wá ṣe lẹ́yìn ìgbà tó ti darapọ̀ mẹ́bọ̀ yẹn wọn ò ní kọ́lẹ̀ fún ọ bọ́ bá ti ṣe báyìí wọ́n ti máa bàjẹ́ bọ́ bá ti ṣe wọ́n ti máa bàjẹ́ bọ́ bá ti ṣe wọ́n ti máa bàjẹ́ kọ́dà ọlọ́run dájú kọ ànábì ó ní ọmọ Muhammad ó ní lẹ́yìn aṣọ́láṣà tó bá mú nǹkan míì máa ọlọ́run bá rẹ láyé àbàtọ́ ní àmàlùkà gbogbo iṣẹ́ rẹ di ní bàjẹ́ ó sì gbọdọ̀ bàjẹ́ ni nítorí náà tó wà bí àjẹ́ láàtà òkèlè lá alákọ̀ọ́kọ́ àti náà lẹ́yà àbàtọ́ ná àmàlùkà ọgbọ̀dọ̀ bàjẹ́ dáadáa kọ́ bàjẹ́ anábìlẹ̀ <laughs> ọlọ́dà ní bàjẹ́ máa nínú àwọn tó wọ́n rìn káàkiri fẹ́ sinimá yẹn tó wọ́n láwọn lọ́lé fi wọ́n gbélé ayé ọ̀kan náà àwọn bọ́dà sọ́nà lọ́wọ́ pàdé ọ̀kan pé owó tí fi ṣírùkù lẹ̀ olóhun ní kínákùn ṣírùkù tó wọ́n ní àṣírùkù ní kéyìn mọ́ báyìí kéyìn mọ́ báyìí wọ́n ní àṣírùkù tí kò wá dáa ni àfa sọ́nà ní ṣírùkù ọ̀dà o àfa lè dé wo ará fẹ́ sinimá òun sọ pé gílẹ̀dẹ́bí ṣíríkù ọ̀dá àbá ìsúná wá ṣàlàyé ó ní láyé ní àṣírákítà láyé àbàtọ̀ láà àmàlùkà ọlọ́wọ́n bá aláà sọ pé tíri ànábì bá ṣe ẹbọ iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ wọ̀lá takùn mẹ́ta mẹ́lẹ̀kọ́ sí rí ó ti wá wà nínú àwọn tí ó sòfò láyà ti lọ́run ni wọ́n sọ fún àbá ìsúná pé ọmọ pé kéwò yíyọ láyé náà ṣìlákítà rípa ìbá ànábì wọn bá wí ṣé wọ́n bẹ̀rù wí <laughs> sẹ́wọ̀n pé kápẹ́tà àti bíríkìlà tó wà láàrin wá sí ìlú yìí ó ti já mọ̀ pé àlàyébúrá tó bí ọmọ mi láti láàbí ó ti ta ọlá àdábì wọn bá rí ọgbọ́n wọn nígbà tí pẹ́sidẹ̀ntì máa sọ fún pẹ̀lọ́tún tó bí lẹ́yìn pẹ́sidẹ̀ntì ẹ̀ẹ́dẹ́kùn ní spíkà ìpé sọ̀rí mọ́débẹ̀ o ọba débẹ̀ o jóná ń bá ṣe gẹ́ kí ordinary citizen kọ́ máa sọ pé òun lè ṣe gẹ́ òun lè débẹ̀ lọ nìkan tó ti débi tó lọ́wọ́ wo pé ọ̀rẹ́ lọ́wọ́ àti ànábì ànábì lọ́lọ́run sì fẹ́rẹ̀ jù ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run lọ́wọ́ àtàwọn màláìkà ń sẹ̀sà láti fà náà ọlọ́run ń tẹ̀lẹ̀ láàrin àwọn màláìkà àbí àwọn màláìkà ń sọ̀rọ̀ àforíjì fún ànábì bọ́lá ọ̀sẹ̀ fẹ́ràn anábì tó oyé òun ni sayyidul awwalina wal akhirin wọn lọ sọ́jọ́ àwọn tó ti lọ àtàwọn táwọn bẹ̀ àtàwọn tó ń bọ̀ anábì nọmba wọ́ àlọ́dọ̀ náà nígbà ìhẹ̀ nígbà ọlọ́run wọn sọ fún anábì pé tọ́ bá fẹ́ mọ́kún ọlọ́run ń bàṣẹ jẹ lẹ́yìn náà ó sòfò ọlọ́tẹ̀kùn nánà àlùfàṣẹ òfò ayé òsì ọ́ òfò ọ̀run òsì ẹ̀rọ màyá mi ààrẹ ló dé máa fara dá o má jọ dẹ́dẹ́ bọ́ o tàwí ìdíyẹn mọ́jọ ṣe kíni mọ́jọ bọ́ o ọba ti wọnú sàárè wọn lọ́wọ́ ẹ̀ náà ọ̀rọ̀ sọ ń gbé sínú sàárè àwọn ẹbí àtàrà padà báyìí méjì ọjọ́ ojú sáàmì yìí wà ọjọ́ kúlẹ̀ ọmọ wa wo ọmọ wo nu sàárè sun báyìí tí ibi ojú gbogbo ìrìnàjò ayé rẹ pátá ládùúgbò àwọn ti bí ọ àbí ládùúgbò àti bàlágà tó ti dá nǹkan mà títí tó fi ewu tó fi kú àkọ́kọ́ tó kọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ ní gbogbo tó ṣe láyé tọ̀lé mọ́rọ̀ búkà tani ọlọ́wọ́ bá ti jẹ àfi kọ́lọ̀ ọmọ mọ́sẹ̀ sánú èmi kọ́lọ̀ sánú èyí náà níjọ́ náà ìjọ́ náà ń bọ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ ìjà sọ pé àlá lọ́mọ́sẹ̀ ìjà sọ bẹ́ẹ̀ ọ̀wá lè wí lórí ọkọjá pé ebi kákan sọ ni kò ní rọrùn fún ọ láti wí káàrin wọ àtàlà wá ti gbàrú kó tó kù ní ilé ayé kí ní dàrin wọ àtàlà rú ẹ̀bọ̀ láfi ní ó tó gẹ́ èèyàn fẹ́ lẹ́bọ̀ ẹjọ́ àwọn èèyàn pàdé ọlọ́pẹ̀lẹ́ tẹ̀lẹ́ ẹ̀ ń ta ẹbọ fún wọn ẹ̀ tó ń gbowó lọ́wọ́ wọn ẹ̀ ń tajà àdámọ̀ fún wọn ẹ̀ tó ń gbowó lọ́wọ́ wọn. ọmọ ìbéèrè fẹ́ ń gbájú wọn ẹ̀ ń gbájú wọn ẹ̀ ń gbá wọn lójú lásán ni ìbáṣì tún sàn díẹ̀ òun náà sanwó torí gbogbo sẹ́rẹ̀ yẹn wọ́n ti di jálẹ̀ kí á mọ̀ ẹni bá ti gbájú ẹ̀ ẹ̀rọ àtàwọ̀ ẹ̀rẹ̀ wọ́n ti di ìbá tún sẹ́pẹ́rẹ́ ju ẹ̀ṣẹ̀ tí ọ̀lá forí jùlọ kò sí kẹ́rù tẹ̀yẹ̀ leke kò sí iye ọmọ leke òyìnbó sì lè kọ́kọ̀ tó kò sí wàhálà tẹ̀yẹ̀ lè ṣe lérí dáwà tọ́bọ́sí nípa àfáà yẹn ń ṣe bọ́ọ̀kùn ti ń ṣe kó rùkù ó ti dàgbà débi tó ń tẹ̀pá wọ́n ní bó ti wáyé àwọn ten million ló ti jáde lọ́dọ̀ ẹ̀ nílé kéwú wọ́n ló ti ní practice bí five million wọ́n ní gbogbo ọ̀nà ara rẹ̀ ó ti funfun báláwọ́ àwọn àrígbé nígbàtí mùdírù kú nígbàtí àlífà kú nígbàtí ìmáàmù kú ẹ mọ̀álìmù kú ìgbà ayé tuntun wà ní inú yàrá ẹ̀ òkà sì tún bẹ lẹ́sẹ̀ lẹ́ta gbọ́ngbàtà fẹ́ wẹ̀ a sì tún wọnú yàrá àrígbó ní yàrá kan tí ń fi ń ṣe yàrá agbára gbogbo wàhálà tó ṣe yẹn àbá àmàtòrò òfò ni ọlọ́run ní gbẹ nìkan lálejò láti wá sinmi lọ́rùn àtẹ̀yìntọ́ bá ní gbàgbọ́ lọ́lọ́ ẹ̀yọ́ màá yá mi má nàbí yóò kàn wọ́n béèrè tálà níbi rẹ̀ tó ọ̀bá ṣe súnà súnà gidi tàlàfíà tó gbádùn ó ní lẹ́sẹ̀ bọ́ má di inú ka ẹ̀sìn wọn ni wọ́n sìn tí ọ̀bá sì Islam bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ bá náà fi ṣàlàyé rẹ̀ fún wa pẹ̀lú àwọn ìjà ní àná wọn láwọn tó ìsìláàmù ni o níṣì ń sásọ kàdíríà ń lòlù wọn ní kámẹ́rì wa ní koran wọn ní kò sẹ́rì wọn ní bàbá ní ẹ̀rí àwọn ìsìláàmù tí wọ́n fi rán wa kọ́ ni ẹ̀ ìsìláàmù tó fi rán wa inú koran láti mú bá a ṣe ṣe inú súnà láti mú tàlẹ́mù yìí ní sọ́lù kàmáàrà ètò wọn ní kò sọ́lù ẹ̀kẹ́rùn gẹ́lẹ́ kàmá gẹ́lẹ́ <laughs>

anábì ní mọ̀nà àmìlà àmìlà lẹ́sà àléyìn amúrùnà fọwọ́rọ́dùn ẹni bá ti ṣiṣẹ́ kan tó jẹ́ pé àwa ká ní ó ṣe bá a ti ṣe kó ṣe fọwọ́rọ́dùn ọlọ́wọ̀n nígbà lọ bọ́lá bá ti gbà lọ́wọ́ yẹn bó ní padà lọ inú náà lọ́nà mọ́ àwọn bá ti dáṣẹ́ inú kí ni wọ́n fẹ́ wọ̀n mọ́ ẹ̀sẹ̀ ló kù tó bá ti kí ni ẹ̀yìn wọn ni wọ́n lọ iṣẹ́ ìlú ìyẹn wọ́n jẹ́ náà wọ́n sì ṣírí kù wọ́n sì fi dáa tó bá ń ṣe kan nínú méjèèjì ọjà lè ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wọn ṣìnà ẹ̀ṣẹ̀ ni kẹfì ọ̀rọ̀ tó ní kaba ìrìn náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni tó ní gbẹ́dẹ̀ bá tara bọ̀ automatically ayé wọn màdàrú ọ̀rọ̀ yóò màdàrú ààrẹ ẹ̀sìn máa ṣe ààrẹ ọkàn àti ààrẹ ara èyí sì jìyà sàárè yóò sì wọná ìjọ ìfẹ́ àmà mo ṣe tóbi tó yẹ kò tó ẹbọ kéèyàn ọkọ àyè kẹfì ọ̀rọ̀ tó ní kaba ìrìn náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni tó bá gba ìmí kan àkọ́hálì nígbà tó ṣe kí ni ọgbà gbogbo ẹ̀mí àwọn tó wà láyé á ka òǹkà àwọn tó wà láyé ọlọ́run máa yẹ tírílẹ̀ rẹ̀ bàbá wa kà tán á wà fún ní ẹni tó pa ìmí ẹ̀ á wà fún ní ẹ̀ṣẹ̀ ẹni tó pa gbogbo ẹ̀dá ọlọ́run kí wọ́n fún yàn ní ẹ̀ṣẹ̀ ẹni tó pa èèyàn àwọn èèyàn tó wà Nàìjíríà nìkan sàmùgbé tèyàn ti báyìí ẹ̀hẹ̀ ká tó wá pé Áfíríkà àti Asia àti Australia Amẹ́ríkà láti wá kọ́ àwọn kọ́tínẹ̀tì tí ò ló kọ ọlọ́nìkan lọ́mọ tó wà tó jẹ́ pé ká máa pààyàn á orí ibú tó tó sí o àmọ́ lọ́gà orí ibú yẹn lọ́gà ó nà lẹ́bọ̀ ẹni bá pa gbogbo àwọn ará ayé pátá ẹni bá pẹ̀ nìkan wọ́n láfún ní ẹ̀sán gbogbo ẹni pa gbogbo ará ayé ẹni wọ́n pa gbogbo ara yé ọya ẹ̀ta ìfẹ́ náà gbé lẹ̀ dígún fẹ́ẹ̀rí bí ẹ̀sẹ̀ yẹn ṣe pọ̀ tó yẹ ọyé kò tó kéèyàn sí gbẹ́rẹ́ kò tó kéèyàn di àtijọ́ ìgbìyàn nítorí pé òun owó kò tó kéèyàn ó tó gùn tajà bẹ́sẹ̀ bí ẹ̀sẹ̀ yẹn ṣe tóbi tó yẹ kápá ìhà orí bú ni ó ẹ̀ṣẹ́ ńlá ni ó kò tó kéèyàn máa sọ̀gbà yìí nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run fi ní nàlọ́ha òun ọlọ́run láàyè gbèsè ọlọ́run bá ní kò sẹ́ni tó bẹ̀rẹ̀ ní gbà láàyè gbèsè òun ní sàkórí yìí á ń yí ṣọ́ra kàlí ẹni tí tàwọn ìjẹba bàjẹ́ tí wọ́n ń ṣẹbọ sí ìyàn ọlọ́run ọ̀yá gbèsè máa dún nàdá àdíkà mímọ̀ ìyàṣà ẹni máa lọ́sẹ̀ mí ìyàtọ̀ sẹ́bọ ọ̀yá àwọn náà ni mo sọ́dẹ̀ kan àwọn ẹ̀sẹ̀ wọn bá jẹ lọ níjọ kan ọ̀sán ni la ilaha illallah tó wí jáde lẹ́nu tó sì dọ́kàn rẹ̀ ọyọ̀ dáre àmọ́ òun ní fèrè ní ẹlẹ́bọ ńlá ọlọ́run ní fèrè ní ẹlẹ́bọ kékeré <laughs> ẹlẹ́bọ kékeré yóò jìyà àwọn òun ní pẹ́ níbo nínú ná bẹ́ẹ̀ni tí ń búra pẹ̀lú ẹni tí ìsọlọ́run bẹ́ẹ̀ni bí wọ́n látàkùn kọ lẹ́sẹ̀ tó ní ibi tó wọn lọ ní ṣe kò da tàtọ́yò a ṣe kọ̀lá àjíjà nìyẹn àmọ́ yóò wọ́n náà nípa ọlọ́run wa tẹ̀lé ìlọrun kò sí ó ti ní nàlá láyà gbogbo àṣẹ́kù sọ́ọ̀rẹ̀ àwọn òṣèlú ìmọ̀ bọ́yá ọ̀pọ̀lọpọ̀ àmọ́ gbọ́ ṣẹ́kù náà wọn fáwọn àṣírò ní wọ́n haram tó máa ṣe gáàsì ìdọ́kọ̀sẹ̀lẹ̀ pé ẹbọ ńlá èèyàn wọ iná gbére kò ní jáde mọ́ àmọ́ ẹbọ kékeré ọlọ́run padà múyàn jáde ní àmọ́ pé lọ́wọ́ fèrè jù lọ́rùn kò sí o tóbi jẹ́ mọ́sẹ̀ bọ́ńlá mọ́ ti ṣe ẹbọ kékeré bó ló sọ wájẹ́ bọ́lá àtẹ̀bọ kékeré mọ́ yóò ní bùkátà sí kọmọ kí lọ́dọ̀ àwọn àfáà tún náà sọba lọ́dọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ òní bọ yín tóbi jáde láyé torí ẹbọ gangan náà ní kọ́ wọn ṣíríkù wọn fi ń jẹun bídíà ni wọn fi ń jẹ èèyàn

ní wọ́n sọ fún àwọn ọmọ gbẹ́sọ̀ ẹ̀yọ́ ma àwọn àlàyé tọ́wà lẹ́gbùlé ohun ẹni sọ dérú àwọn àlàyé tọ́wà lẹ́gbùlé ẹni sọ dígíní ẹni sọ dérú fáwọn ọmọ fáwọn èèyàn àwọn àlàyé lọ́wà lẹ́gbùlé jama ọ̀gá pẹ́pẹ́yẹ ẹ̀ẹ́ àwọn alágbàájọ́ wọn mú alágbàájọ́ wọn dúró gbà tó lè abájẹ́ pé alágbàdá bá nílẹ̀ kó dúró alágbà òun náà ń lọ káàkiri ọlọ́wọ́n bá ní fún jẹ ọwọ́ a máa fi sógun owó ọlọ́run kan ní gbóhùn gan jẹ lẹ́yìn tó gbẹ́dẹ̀ bá ń tẹ́bọ eh, ọlọ́run kọ́kọ́ balẹ̀ aká ìkú lọ nínú ọpọlọ yẹn kéèyàn tó dẹlẹ́bọ ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ ìdàgbò èyàn olè ìṣẹ́kọ̀ pẹ̀lú orí tó pé inú wa àdálàgbà ọlọ́kọ́dé kàrámúná ọlọ́run bá ní ìwọ́lá pọ̀lú ìdálàgbà lọ kí mínísítà tó máa gbé lọ́wọ́ eh, gẹ̀tìmá fẹ́kọ́dà kọ́kọ́ sànú ẹ̀yà kan ojú àánú ọlọ́wọ́ bá wọ́n ní gẹ́gẹ́ tí wọ́n wá sọ́dọ̀ mínísà ebó wọ́n ní bó torí nìyẹn ẹ̀ mọ̀ wá ráyé ẹ̀mọ̀ nábì adam ọlọ́run dá yín ọmọ dàláhùn aláṣẹ́fẹ́ mímọ̀ àfàlákúná tọ́kùn ìlà ẹ̀yẹ̀ yàrá yìí torí pé ti yẹ̀yẹ́ wọ́jú ọlọ́run ọlọ́run ní sàmúlì bí fún ọrọ̀ bọ́ba

ọmọ tó bí bó ṣe wáyé ọlọ́rọ̀dá bẹ̀rẹ̀ kọmọ ní àwọn sì dá ìdẹ́dà ọmọ ẹ̀rú láti inú ìyá ẹ̀ ọwọ́ ayé lélé yóò ọwọ́ àjẹ́ ni ó wọ́n lẹ́júmọ́ ayé ni ó òjítà òbí jùmọ́ ọlọ́ni gbogbo tó bá ti dá ẹ́ òun lòun dá wọ́n kàlákà púlá ṣe bọ́lọ̀ sí dá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọgbàgbé ọlọ́run ọba òun ní fún wa ní gbogbo orísìkí wa ẹ̀mọ́tẹ́kùnrin orísìkí kéjọ́ nìkan ojú rẹ rísíkù ni etí rẹ rísíkù ni ẹ̀mí rẹ rísíkù ni àlàáfíà rẹ rísíkù ni ìmà rísíkù ni ìwà rísíkù ni gbogbo àkàn tá ń lò aṣọ bàtà gbogbo tá ń lò gbogbo tá ń lò ní ọkùnrin rísíkù ọlọ́ọ̀bà ló ní wọ́n ní ìlànà àwọ̀ rọ̀zà tọ́ba ti wá gbà pé kíní kan bẹ tó fi jẹ́ rọ̀zà ọlọ́run lóhùn ń fún yín lówó gbogbo ẹ̀nà ọ̀nà bá ti ṣí fún ọlọ́run lè mú sí náà tọ́ba ti gbà pé kíní kan bẹ àwọn wòlíì ni o àwọn màláíkà ni o àwọn ànábì Ọlọ́run ni o ẹyẹ ni o ẹja ni o omi ni o epo ni o egbò ni o ewé ni o ipò tá a bá ti lò ó ọ̀nà òsì kí ni ọ̀nà òsì ó ti lẹ́lẹ́bọ mo fi sọ pé àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn míì nu wọn wọn ọmọ táwọn ń ṣe táwọn fi jẹ́ afẹ́ ẹlẹ́bọ ìmọ̀mù mélòó lẹ́rù lè bá nílé ní tí ò ní fún yín ní oògùn owó ipò ọ̀nà bí àbí iṣẹ́ lọ déédéé yóò ní àfún ọlọ́ṣẹ̀ kan ọmọ fi wẹ̀ lágbo kan òru pẹ̀lú onígbóná jálàbí ìtọ́nkò ní jálàbí nù jálàbá yẹ́jìlì nù jálìbà nù tọ́bá ti gbọ́sẹ̀ ní lọ́wọ́ tán yóò jàlábà owó wọ́n ra ọ̀sẹ̀ ní ní 500,000 ọmọ ìyá kan lọ lẹ́gbẹ̀ẹ́ òṣèlú ní nílẹ̀ àbá kan sí pé ńlọrin ó ní ẹ̀ ti sẹ́jọ́ owó yẹn wa fẹ́ ṣiṣẹ́ yẹn láti ti bá yín ṣe ọjọ́ lọ ọmọ àtọ̀rẹ́ wọ́n sì yára bí atm ó sì transfer wọ́n ni <laughs> wọ́n fẹ́ bá àwọn ṣe oṣù lẹ̀ ọ̀rẹ́ ilẹ̀ gbọ́ súnà yìí jẹ́ òkè ah ọlọ́wọ̀n kọ̀kọ́lá burú ni ẹ́ ó fowó sòfò ẹni tó lọ́wọ́ tó gbòó fún ọ bọ́ bá lówó iṣẹ́ aṣègbò kí ọmọ ṣe kí ni kí ọmọ ṣe bàbá tó lọ́wọ́ tó gbòó fún ọ rí pé òun náà ní tó bá ní kò ní máa lè tí owó tó mú bọ̀ ọlọ́wọ́n bá láà ọlọ́wọ́n máa lè oní nàmá táàbù lílà mi lórí ìrọ́lẹ̀ ìrọ́lẹ̀ ń ilẹ̀ ń gún ìrọ́lẹ̀ ń lọ́mọ́ra wọn ìrọ́lẹ̀ ń gbómọ́ra wọn ìfkà ọlọ́run bá ní ẹ̀rọ ni tó ní gbogbo tí ó ṣẹlẹ̀ ilé ayé nínú ṣẹ̀mí ẹ̀dá ọlọ́run ní máa ń pàṣẹ ẹ̀dá tó kẹsẹ́ náà fàyíbà kọ́dọ̀ amọ̀rọ̀ ọlọ́run bá ní tó bá ti fẹ́ ṣe kankan lélẹ̀ ayé ọlọ́run tó bá ti fẹ́ ṣe kankan lélẹ̀ ayé fàyí nàmà fọ́yọ̀kù yóò sì máa rí bẹ̀rẹ̀ fún àwọn màláíkà fáwọn àlìjànú fún àwọn ànábì ọlọ́run fún gbogbo àwọn èṣù fún gbogbo àwọn ẹ̀dá ọkùnrin àtọ́bẹ̀rin àtẹyẹ àti kòkòrò àti tata àti labalábá gbogbo tọ́lọ̀dá ní tí máa ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí wọn ìmọ̀ níbàmọ̀ pẹ̀lú àṣẹ tẹ́ bá ti pàǹsẹ́mà ọlọ́run bá ní ìnàlẹ́dúnà tààbùrú nàmìdúnà láyàmọ̀lẹ́kúnà lakum rizqa gbogbo nǹkan tẹ́ gbára lé tẹ́fẹ̀ mẹ́tẹ̀ pé yóò sọ́wọ́ fún ọlọ́wọ́ bá ní wọn lè sọ ilé lówó ó ní fọ́n tẹ́gbù ìndàláàrí ìdíṣkọ̀ ẹwà owó lọ́dọ̀ ọlọ́ tọ́ ààrùn ìsìláàmù wa àdùgbéyàwó lẹ́yìn bàbá nígbéyàwó àwọn àyà ń dhl dhl àbẹ́sàmọ̀ dágbèrè ọ̀sẹ̀ wọ́n dhl ọ̀sẹ̀ lọ́lọ́lọ́ lamẹ́ríkà gbogbo àwọn èèyàn sì àwọn ti yarí wọn lọ́wọ́

ọ̀dára làwọn pípò yẹn jẹ̀má bùjìrì mọ́ ni wọ́n ah, iṣẹ́ ọ̀dára pọ̀ èyí tó ga jù tí ò síṣẹ́ ọ̀dára tó tó má ah, wọ́n náà ní ṣèrèkì àwọn fẹ́ẹ̀sì ni yẹ́wọ́ má tó bá ti jẹ́ ìkìyàmà ọlọ́run ni ẹ̀yẹ kó ẹbọ́sẹ̀ gbẹ̀gbẹ̀ fàmùtáàzì ni yẹ́wọ́ ayúhán bùjìrì mọ́ ẹ̀yìn ọ̀dára ẹ̀yìn alábòsí ọ̀tọ̀lẹ́ni tí ń ṣe nǹkan ọ̀tọ̀lẹ́ni tẹ́ gbẹ́sẹ̀ ni àwọn èèyàn pé ń ṣe kí ni ní ṣe kúlẹ̀ yóò ní wọ́n fi ṣáà ìsáàlùhù mọ́n fi sàmà wá sí wọ́n àti ọlọ́pàá ní gbogbo tí ń bẹ́ sọ́mà àtìlẹ̀ ní ṣe gíní ní ń bẹ ọlọ́run kúlẹ̀ yóò ní wọ́n fi ṣáà ọlọ́pàá aláà ní dojúmọ́ ní ṣiṣẹ́ iṣẹ́ gíní ṣe yọ́ ma fún ilé yọ́ ma gbàlọ́ ilé yọ́ ma gbélé ìgbà yọ́ ma pa ilé ilé yọ lọlé ayé ilé yọ ọyá ma ní ìwọ̀ mọ́ ní ọyá ìwọ̀ ọyá ma gbádùn ọyá kọ́ ma rẹ̀ wọ́ ọyá ma lọ ma lọ ma lọ ìwọ̀ ma lọ ìwọ̀ ma dìde ìwọ̀ jòkó kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ ewé ìyípadà ayé rẹ̀ kò sí lọ́wọ́ egbò kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ àdàbà lọ́wọ́ pẹ́pẹ́yẹ lọ́wọ́ òbúkọ dúdú kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ màálù kọ́dà kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ ọmọ èèyàn nígbà tí bẹ láyé kátẹ́kọ́ nígbà tó kú dá tọwà lórí wọn gbọ́dọ̀ sọ pé àwọn èlò ráṣù ẹ̀wọ̀n tẹ́gbọ̀n ráṣù agbárí èèyàn tó ti kú àwọn náà mọ̀ sọ wọn ni bóòlù ìṣó ní ráṣù mẹ́wọ̀n wọn bá ń sáńdí ẹwà wọn fẹ́ ṣiṣẹ́ kan nítorí ti dàrú kọjá wáṣẹ́ òròyìn ẹ̀jẹ̀ wọn ẹ̀bá dọ́jà ìwọ́n tẹ́ta lẹ́kùn lẹ́jà ọjà gẹ́gẹ́ ọjà lọ́rin ọjà tó tún wọ́n pé ẹ̀bá dégbájì nílùú Ìbàdàn àwọn ọjà tẹ́ta lẹ́kùn lẹ́jà àwọn àfáà ní kọ́sọ́mà wọn wọ́n jẹ́ pé ogun jẹ́jẹ́ bí ogun náà ogun náà ní ọmọdé wọn ara sẹ́wọ̀n pé eléyìí ẹ̀sẹ̀ paramọ́ àtàdáwọ́ ìbájàdà tó ti gbé ogun àrùn àmọ́ kí èyàn mọ́lẹ̀lẹ́ asín tó ti gbẹ́ asín tó ti ṣe gíní aláwọ̀kọ́ ni wọ́n kọ́ ní kọmọ́jò ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n ní ká mọ́jò kúdé ó ti wá fẹ́ ti sẹ́bọ́ ọwá ní èyí bá fẹ́ lẹ́bọ́ kí lọ fẹ́ fà sí ṣe ọkọ̀ náà wọ́n orí ṣògùn orí tó gan àwọn tó bá kú léèrè lọ́wọ́ wọ́n lè fi wọ́n là àfẹ́jẹ bọ̀ ni ọ́ ìtọ́jú láyẹ kìí sàgbómú kìí sàgbómú bà kìí sàgbómú dárun oògùn bó ṣe rówó lọ́dọ̀ àwọn aláṣà látù rẹ̀ ó lè wọ́n la gbogbo àwọn onílẹ̀kọ̀ọ́ ńlá káyẹ̀ wọ́n ti mọ̀ pé ha bá jọ ọjọ́ ìsinbọ̀ àwọn àṣúná ẹlẹ́bọ ni ọ́ la nítorí ọfẹ́ láyẹ ọfẹ́ kó ṣe kankan fún ọ ni nítorí ọfẹ́ kó ṣe yẹ aláàdìkan ni máa ń ṣe wọ́n fẹ́ gbé ọlọ́run bá kó lẹ́mí àwọn èèyàn wọ́n fẹ́ gbé ọlọ́run bá dá sí ibẹ̀ ni wọ́n fi ní bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan kọ bẹ̀rù ayé lẹ́mẹ̀lọ́ lẹ́mẹ̀sán ìtàfẹ́ kókó ẹ̀ nílẹ̀ Yorùbá náà wọ́n náà púpọ̀ yẹn wọ́n ní mission o a ní o this is our mission ipò wọ́n ní target oye wọ́n ní wọ́n sponsor wọn láti bìkan ní a níbẹ̀ ní ẹ̀yin náà gbowó lamẹ́ríkà ẹ̀yin gbowó London ìjọba Nàìjíríà ń kọ́ fún ẹni wọ́n ṣe púrójẹ́tì fún yín gbogbo wa náà ni àjọ ní ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Èkó àti ń gbowó lọ́wọ́ ìjọba ni ọ̀sán láàrin méjì ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Àbújá àti ẹni tí ń gbowó ni ìyàtọ̀ láàrin àwọn méjì àníkẹ́lẹ́ ìṣòro wọn mọ́ ìdí ká lóko máa fowó ṣe òun ẹ̀mí ìjà máa ẹni tí ń sọ ológun àtẹni tí ó ń ṣe dáadáa Allahu Akbar wọ́n sà wá àwọn àdáparọ́ eréṣì ríṣì tí wọ́n sà fi da dáwà sàlàfíyà rú àdáwà tó sàlàfíyà kọ́ ìmà ìlàkìyà mẹ́fà insha Allah dáwà yìí lọ ní torí dáwà tàbí hàkì ni dáwà òdodo ẹgbẹ́ táwọn ni wọ́n kọ́kọ́ gbà àwọn bàbá wa tó ti lọ́lẹ̀ Yorùbá gbogbo náà ni wọ́n gbowó ó sì láfọ́lẹ̀ ìrànlọ́wọ́ ni wọ́n wá lọ láti fi ṣekiri láti fi gẹ́ṣẹ́ ọlọ́ǹga ẹ̀yìn náà travel America ẹ lọ London ẹ bá ti dé àwọn tẹ́ bá yí sẹ́wọ́ ní kẹjà àmọ́ wọn ibi ọ̀dọ́ wa ni ṣé o ti máa ṣe dọ́là tó bá darí London tó bá darí America gbogbo project ẹsẹ̀ yẹ àwọn ará Amẹ́ríkà àlà London ló ṣe peter bíi la àwọn ará Nàìjíríà ipò lẹ́mìíràn epo ti generator àti mọ́tò ẹ̀jẹ̀ àjòkótó dodo ẹ̀jẹ̀ àsọ dodo ẹ̀jẹ̀ àtúbá ọjọ́ ń sókè ní ọjọ́ ń lọ àdìkọ̀ọ̀kan wọn kọ́lọ́kọ́ sàṣọwọ́ lórí rẹ̀ a ti di tàwílì mọ́lẹ̀ mi pé ìdágbé tàwílì ká máa wárí jìkì lọ́dọ̀ ọlọ́tọ́ wá ti wá nídìí owó kí lọ́mọ ṣe kí lọ́mọ sí ọlọ́tí níbi owó ọmọ sí sọ́tù ìbákọ́ra ọmọ àkàṣọ́tù kí ni ìyànàbí ní ìkọ́ráwò sóràtà ìbákọ́ra fàyín ní akàṣà ha báraka ẹni wọ́n sí bákọ́ra albarka ọmọ sí kí ni yọ ọmọ wà káàkiri àṣírí ọmọ bò wọ̀tẹ́ríkà ha hasra tó bá sí bákọ́ra tó ọmọ ká bákọ́ra ànábì ní ọmọ lóòsì orí ọmọ bọ́ fún ọ wọ̀lá àwọn olóògùn burúkú tí wọ́n bá gbé ọ wọ́n ọ tì ní torí ọ̀nkà bákọ́ra láhùlẹ̀ wọ̀lá kọ́tẹ̀ ilẹ̀ bìlá ọlọ́mọ fi ṣìnà fún yà ọmọ tẹnumọ́ torí àwọn ìyá lọ́jà àtàwọn bàbá lọ́jà àti gbogbo àwọn àwọn ọ̀dọ́ wọn nígbàjẹ́ ní a máa sóògùn wọn kí láàmà wá ṣe kí ni kí láàmà ṣe ilé ìṣẹ́lẹ̀ lásọ yìí ọmọ sáàbíṣẹ́ ìrọ̀fún láìsọ́ ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين باموال ọlọ́pàá ní tẹ́bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ eré ẹmọ̀ orówó náà torí àwọn ìjọ nẹ́bì náà ẹbọ ni wọ́n ṣe kí ni ni wọ́n pọ̀ lẹ́bí sọ ọba pé mo sọ fún wọn ipò omi sọ fún wọn ipò ìspẹ́kìtì ọlọ́wọ́ sọ fún ibò ọ̀nà ọ̀sán wallahi anábì ní omi ẹ̀sùn bá iná òká ní tọ́fàrà ọba ayé ọba aláforíjì ní kò sí ẹbọ tẹ́ òkè yóò ṣe tẹ́yìn bá ti kú lérí ẹ̀ ọlọ́wọ́ parẹ́ ẹnu fáìlì yàn lẹ́yìn náà tọ́ba wá fẹ́lẹ́ yàtá yóò sì sàmà àdẹ́kùnmí dè rárá yóò máa fún iláwọn òjò alálùbáríkà táwọn irúgbìn yóò fi máa ṣe kéde yóò fi máa jáde lẹ́yìn náà ẹ máa gbádùn àlàáfíà yóò sì sàmà àdẹ́kùnmí dè rárá wọ́n yóò mọ̀ dídì fún bí àmúwà kí lẹ́ńtọ́ ní àmúwà àfá ẹlẹ́bọ̀ wọ́n náà sáka lóga ọkà náà sọ́rọ̀bù sí máàlì kan kò ní máàlì owó máàlùn màláàlì àmúwàlì ọlọ́ọ̀bá ni wọ̀nyí múlẹ̀ kò bí àmúwàlì ìrọ̀tẹ́nìkan sọ kátìkàtì ní yóò ní èyí wọ́n ní àwọn fẹ́ máa sọ̀rọ̀ sí mi àwọn ìwọ́n pè ní ní gbogbo àgbáláyé láwọn ibi tí wọ́n ti màmí ni ó wọ́n sì ń pè ní tàbí sáàdì ẹmọ́dà wọn lọ́wọ́ ẹ máa bá ṣe fi lọ wà sí ní àti dáwà yìí àtàwọn yóò fún yín ó ti lápa lọ́dọ̀ wa mí àwọn ambassador agbàláyé àwọn èèyàn lálálá gbogbo àwọn èèyàn pé labrod ṣe kọ̀wáṣì tí ó pè mí tí ò ní sọ pé sars ẹ máa sẹ́dà káàdì nọ́mbà yín mo ní àkáàdì nọ́mbà kó ọlọ́mọ ẹgbẹ́ mi náà ti kíra èyí tí bá dá lóhùn yẹn wà lórí gbà lọ́dọ̀ àwọn tó bá súnmọ́ mi ní àwọn tó mọ̀ aláti wọn wọlé aláti wọn wọlé ah àwọn tó kù yẹ ẹ̀kọ́ tó sèmí o nítorí àwọn ti túbá níbi ògbó gírí gbogbo owó wọ́n yóò mú dídùkú bí àwọn wáyé ọba ní ìlú ọlọ́run lórí fún ní owó owó kìí ṣe pé nígbàtọ̀ bá ní bílíọ̀n owó tó òfin sẹ̀lí tó ń ráyè sí lọ sẹ́mẹ̀rẹ̀ wá sí kíní sẹ́mẹ̀rẹ̀ balẹ̀ ìtọ́wọ́n pẹ̀lú owó nìyẹn èyí tó bá ti sùn mọ́ òwúkọ̀ òwúkọ̀ ìyá yẹn ọlọ́run fún ní lówó tí ó lè sẹ́yìn máa fi sẹ̀ ní ẹ̀rọ ọ̀hún tẹ́sí máa jẹ́ fún fọ́nà tẹ́bà ti ní tàwí eré tàwí ìdí ní ẹ̀rọ wọ́n bà ní ọlọ́run ọlọ́run ní òun fún ní láwọn ọmọ dáadáa ẹ lè wo àwọn ọmọ afẹ́ lẹ́wọ̀ ẹ lọ lè wọ̀ gbogbo bí wọ́n ti ń gbé egun tí wọ́n ìtumọ̀ ní pẹ́tẹ́ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀ ní lówó lọ́wọ́ àwọn ọmọkọ́mọ lẹ́mọ̀ sí kíni lẹ́mọ̀ bí ó ti sọ̀kan mọ́lé náà àwọn ọmọ fọ́lìyàn ló sọmọ́lé yọmọ dá wọlé gbogbo àwọn ọmọdé mọ́tẹ́ wọlé mi ẹmọ lọ́lọ́kọ́lá ẹmọ lè gbéṣẹ́ ayé pákánlẹ́kẹ́ wọ̀jálẹ́kùn jẹ̀nà tí da oko yọ́ da bẹ́bá ní ìbẹ̀rẹ̀ ló ní mánìtọ́wà lọ lè dákú ni ọmọ ni ọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú tá a gbọ́dọ̀ dì mú sí ń dẹ́ta wí òun náà nìkan nìkan kátàgbọ́ fi kádàrà wa owó ọlọ́run ṣe kíni lọ́wọ́ ẹnìkan kí ń ṣe ọ́rọ̀ tọ́ba ìgbàgbọ́ nìkan ní kádàrà rẹ̀ padà òun níta wí ó ti dẹ́lẹ́bọ lọ́lọ́run bá ní yúdàbẹ́rù amọ̀rọ̀ mìnàsàmá ilẹ̀ àrùn ọlọ́run ní láti òkè sọ́mà lòun ti ń darí ọ̀rọ̀ yìí wọ́kọ̀lọ́kọ̀ kú lẹ́ṣẹ́ ní dára ó tàbí ọlọ́run mọ̀ dá yín tán mọ̀ lẹ́ kádàrà ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan yín máa iye owó tó dì ọlọ́run ti mọ̀ iye ọjọ́ tó lò ọlọ́run ti mọ̀ iye ọdún tó lò ọlọ́run ti mọ̀ iye aṣọ tọ́wọ̀ iye oúnjẹ tó jẹ tọ́wọ́ sì ń pé báyìí ọjà dì láyé gbọ́nà nítorí wọ́n ní ọlọ́run fún ọgbó ṣe mọ̀ iye ọlọ́run kọ́ ọmọ báyìí aláàbí ní kọ́ ọmọ báyìí ẹnì kan kọ́ sọ́dà báyìí tó bá ti déjì báyìí lọ oríṣi wà ní kádà rà lọ́jọ́ bá ti ní kádà rà lọ́hùn bó ṣe bá fún ni àmọ́lé ayé ìgbàgbọ́ yẹn ọlọ́run ọba aláà ní retí lọ́dọ̀ wa ká mú ìsìláàmù lọ́dọ̀ ọlọ́run àmọ́ ìsìláàmù táwọn lọ́dọ̀ ọlọ́run kò ní jẹ́ ìsìláàmù mọ̀tíkọ́lọ̀ ìsìláàmù yìí tàbí sí ìgbà tí ń ṣe kíní nígbà tí ń ṣe ìgbà yẹn bó láti wá ní ìsìláàmù yẹn nítorí pé àwọn tẹ́lẹ̀ mú ìsìláàmù wá láwọn ọmọkà ìgbà wọn fi délẹ̀ Yorùbá eruku ti ṣe kíní ó ti fẹ́ sí àbí ìgbà tó yẹn láàrín àti ọlọ́run tó ń fa sọ̀pá mẹ́rin dání èyí lábẹ́ rántí ọlọ́run ọba ó lè pẹ́lú lọ́wọ́ bàndírì tẹ́bí àwọn ọmọ pé sọ́ọ̀sì wọ́n ti máa ń lùlù tí wọ́n ti lùlù mọ́sálásí wàhálà ti sékíní wàhálà ti lé ẹsọ fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá gbọ́ ẹ̀lẹ́ wọn àwọn aláṣọ ẹ̀mọ́gbà àwọn aláyé mọ́sálásí àwọn nẹ́kùn ní àlù ìpìdá ìtàn náà fi wá sáńsì yẹn wọ́n ní sáà náà fi ṣe láìláì lọ́la wọ́n níbẹ̀ ní àlábìṣe ṣe láìláì lọ́wọ́ ọjà

kéèyàn máa tẹ́wọ́ kọ́ máa pè nǹkan ní ẹ̀tọ́ sí ọlọ́run tó bá ní yá Allah ọwà lè tawhid yá Rahman ọwà lè tawhid yá fata ìsáhàlì yá lè záà pọ̀lú zùkú rídì ọláha àwẹ́dẹ̀ Rahman ọlọ́run pàṣẹ rẹ̀ wọ́n tẹ́ ní yá ṣéhù ẹ̀yọ́ máa yá mi yá ṣéhù kí ni wọ́n pè rẹ̀ tani jẹ́ ṣéhù tani wọ́n pè ṣéhù tàbí wọ́n ń pè ṣe ìwẹ̀ dáhùn ẹni ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run pè ṣe hùn ọlọ́run ni fàdá tẹ̀lẹ̀ àwọn àláhì ọlọ́run ọba nínú ayàtà ó ní fàdá tẹ̀lẹ̀ àwọn àláhì láàrín ayàtà ọlọ́run ọba ní ẹmọ́ ilẹ̀ Yorùbá dáwà wà yìí a máa gbọ́ táwọn èèyàn sáà ní àwọn wá mọ́sálásí mọ́sálásí làwọn wà àwọn kírun ẹ̀tọ́ wá ní ẹlẹ́bọ̀ làwọn tí ẹlẹ́bọ̀ wọn wọ́n mọ́sálásí à wọ́n ní dáadáa ẹ̀tà dáadáa ẹlẹ́bọ̀ máa wá mọ́sálásí ẹni tó wá mọ́sálásí fọ́lọ̀ọ̀bá aláàfin ni wà á nà ní masájídá lílá aláwọ̀bá ní mọ́sálásí ilé ìlú ọ̀bá látẹ̀dẹ̀ ọmọ aláhìí àhàdà ẹ má pè ẹlòmí ìtẹ́bá débẹ̀ o má tẹ ẹlòmí masalasi o nínú àwọn kàṣídà tí wọ́n kọ́ àwa nígbàtà ṣe súnfí táàwà ṣe má nígbàtà di sálàfí wọ́n lè dálọ́sọ yí ní sálàfí yóò wọ́n dálọ́sọ yí náà ní sòfin yóò àṣàlàfíà àṣàlàfíà ó kọ́ yọ̀ọ́dá mo ní àṣòfíà àṣòfíà lọ́dá ìdíkàlù kó bá ń ṣe náà wọ́n mọ̀ sí sọ lókọ̀ èyí tó tún fi àwọn òpèrè tó fi yún àwọn ti sàlàfíà àwọn àpẹẹrẹ àti sàlàfí yún àwọn tó súnà àwọn àpẹẹrẹ ní àlù súnà èyí tó fídíà àwọn àpẹẹrẹ ní àlù kíní àlù fídíà àti ìdẹ́fi tó bá nínú àwọn kàṣídà táà máa ṣe òun náà ni ìbádàlá rìjálálá fúkú ẹni ẹni ni ọlọ́run ẹjá gbé sínú kọ́rá ìyá kàní àbúdó ọlọ́wọ́ bá ní ẹ máa sọ pé wọ́n nìkan ṣoṣo yáka wọ́n nìkan ṣoṣo ní túnmọ̀ yáka ṣoṣo ó fi ṣoṣo sí <laughs> láàmà sí wọ́n yáka wọ́n nìkan ṣoṣo láàmà wà náà lọ́wọ́ lọ́sọ́dọ̀ wọ́n ni àyínú náà bí àwọn onílá ẹ̀yẹn ní ẹ̀nà wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run tó wà lọ́dọ̀ yìí ni

ọlọ́mọdé àti ẹ̀dá ọlọ́run láyé tí wọ́n táwọn wáyé ni wàyá sàádá wàyá àhàbá ẹ̀yẹ lérí wa àwọn olélẹ́rí wọn àwọn ọ̀kadà wọn àwọn ṣe wọn àwọn olè tó ti kú èyí tó jẹ́ pé a nífẹ̀ yìí wà ń tún yá òní alíbá ẹ̀rí ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n tààlà wọ́n ní sàálìnáàkùn sàálìnáàkùn à ń bèèrè lọ́wọ́ yín à ń bèèrè lọ́wọ́ yín anẹ́bìsọ fún abúlé àbáàdì wọ́n ní ìdá sàálìtá fásàlìlá bọ́bá bèèrè nǹkan fásàlìlá bèèrè lọ́wọ́ lọ wọ́n ní sàáńtà bọ́bá wọ́n lọ́wọ́ fásàlìlá wọ́n lọ́wọ́ pẹ̀lú ọlọ́run òun wọ́n lè zolifá àrọ̀jà ònàkún ní afẹ́kẹ̀gbé wa sípò zolifá mọ́nà àbúdùn ilẹ̀ alẹ́ ìkọ́rìbúnà ilẹ̀lá yìí zolifá rọ̀jà ònàkún ọ̀dọ̀ yìí láti retí gbogbo tàà síkíní tàwa Allahu akbar wọ́n ni fàyà àrọ̀ bí nìsáàdáti tàhákọ́kì lè ìṣàráti ó tó ní ìwọ́lọ́wọ́ tahakọ̀ kìlì gbogbo tá ń fẹ́ fún wa o ìṣàrà tí gbogbo tá ń fẹ́ tanáwọ́ sí nígbàtí ó parí ẹ̀jọ̀má pé ọlọ́mọ́sẹ̀ ìṣàánú wa wọ́n tún láàrin maulana alaman bilhuda ajana wa man bil haqqi aulana shafi'i li khalqi indalla wọ́n lọ mọ́ra wọn tọ́bá pẹ̀lú ọ̀dí ẹ̀ lọ́pọ̀ ìwòdí ẹ̀ tọ́bá pẹ̀lú ni ẹ̀tọ́ láàrin àwọn tí wọ́n pe Jésù àti wọ́n ẹbá bí mọ̀kádà fún àti ẹ̀dàkùn ṣe wò ẹ̀ẹ́dọ́rùn ẹ̀dàkùn kí ẹmọ ní lórúkọ jésù lọ́dá àpẹlàgbòrò mi kí ló dé tó nítorí pé jésù ẹ̀ṣẹ̀ ọlọ́run nínú jésù àti ṣe wò lálójú ara sọ́ọ́rí pé lóṣù tẹ́ pé nílẹ̀ yorùbá tí wọ́n ẹni tí wọ́n wá ń pè lómi ìfẹ́yàtọ̀ sí ọlọ́run ọlọ́run bá ní kúlù ìnáma àdè ọ̀hún rọ̀ bí rí àdábì sọ fún gbogbo ayé pé ọlọ́run ọba àmì lè mọ́ èmi ọmọ pè wàlá kò ṣìríkù bì ní àhàdà èdè ṣe ṣíríkù ìyàdúrà èdè pẹ̀lú mi adébútọ̀ ìbá ń pè ẹ̀lùmí yàtọ̀ sí ọ̀nà kí ní ṣe yẹ ṣíríkù láwọn sọ ní pé kẹ farabalẹ̀ bẹ́ẹ̀ bá ka tíra fún tèmíyà ẹ̀ lè makéwú bẹ́ẹ̀ bá ka Sheikh Muhammad Abdul Wahab makéwú bẹ́ẹ̀ bá ka tíra àwọn afá sunna gẹ́sù yìí ẹ̀rí pé à ń mú ọ̀rọ̀ tiwọn wá à ń sì mú ti ọlọ́run wá tọ́lọ́run bá aláwọn ń borí tiwọn ọwọ́n ní ìyẹn wọn mọ́síláṣí wọ́n pè lẹ́lẹ́bọ ẹni tọ́wọ́ mọ́síláṣí ti gbé á ṣe Ibrahim àgísí ní kí ní ṣe Islam ẹbọ ní kìí ṣe pé kùrùbá nìkan tẹ́ ń gbé mílítà mẹ́ta nìkan lábí ń pè yín lẹ́lẹ́bọ kìí ṣe kùrùbá nìkan ìsìgáàtà tẹ́ ìṣe gan ṣínú kùlì ayàwó ìṣèmọ́wáyé kùlì nàmá àdìhọ́ rẹ̀ bí aládìkan lè mẹ́ọ̀mọ́kùn rọ́bù mi àbí àwọn ṣe ìrọ́gbò wọ̀lá ò ṣíríkù bí i àdá ní ìwà nítẹ̀lẹ̀ omi kún wọn lẹ́gbẹ̀ẹ́ tí màá pè ní ṣe ṣíríkù ẹ̀yọ́ miami nínú ẹ̀sùn islam a mọ̀ wá sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fún wọn ẹni bá wá gbé tó gbé parí prọfẹ́sọ̀ wọn yẹnu àwọn àgbẹ̀ fìtìlẹ̀ fún asọmọlọ́rùn ipe àfà àfà wọ́n bá dáwọ́ náà dáwọ́ náà fún ààrẹ mọ́sàn ọmọ náà nínú àwọn tí ń jẹ́ tawhid wọn ní kápẹ́ ẹran fún ọlọ́run ẹran léyá ẹran àdáyá mọ́kà ẹran kúmá ẹran pé ó ṣe mistake kan nínú àwọn mistake hajj àbí ẹran tó fẹ́ jẹ fún rẹ ó ní bismillah Allahu akbar ní tó ṣe yẹ ẹ̀sẹ̀ ni ọlọ́run fasalli li rabbika wanhar li rabbika ẹjá máa dá méjèèjì ẹ kírun fọ́lọ̀ nìkan torí ẹ̀rùn ẹ̀sìn ni ẹ wá pẹran fún ọlọ́ nìkan torí pé ẹran pípa ẹ̀sìn ni kú nínú sọ̀láti wà nọ́sùkì wọ́n máa yẹ́ wọn mọ́ sílá lọ́bìnrin àrùn láṣẹ̀rí ìkàlà sọ pé nùsùkì ìrún tí máa fi ẹran tí máa pa nílá láṣẹ̀rí ìkàlà èyí nífẹ́ lómi ìlera lẹ́yìn ọlọ́ ìfẹ́ lómi ìlera ẹ̀bọ̀ ọlọ́fin láṣẹ̀rí ìkàlà ìwáfẹ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó mú ẹran lọ ìbí òsà ọlọ́dẹ pa ẹran yẹn fún òsà yẹn torí tọ́gbà pé òsà yẹn yóò ṣe tó òun ṣe kí ni yóò ṣe tó òun fẹ́ àbí yóò dáàbò òun níbi aburú tí òun bẹ̀rù ẹni tí ń ṣe tó yẹn fẹ́ ẹni tí mo dáàbò bò yàn àlá nígbà tó o ti pẹ́ran fún yẹn o ti gbé e sípò ọlọ́run nígbà tó o ti pẹ́ran fún èèyàn ti sọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run nìkan lòun ní kí ni kún iná sọ̀láti wà náà sí lílá onílá ṣẹ̀rí kàlá ẹni tó fa lílá aláàbísìmìlá ló sì wí àwọn ẹgbẹ́ fẹ́ pẹ̀lú sí di igi àràbà sí èdè bísìmìlá ẹgbẹ́ yóò parí ojú síbẹ̀ wọ́n pẹ̀lú síbi sàárì àwọn ṣéwù láwọn àgbáńlá yà wọn lárúbáwá kan nẹ́sì wọ́n pẹ̀lú síbi sàárì wọ́n dẹ̀ pẹ̀lú àwọn tó gbójú wọn lọ làwọn fẹ̀rẹ̀ àwọn ọmọdé gíní làwọn bọ̀ àwọn rẹ̀ wọ́n máa jẹ́ lọ ẹni kípa mẹ́rin wá tó bá jẹ́ pé lọ́rọ̀ lọ́bá ń sáfú ọmọ jẹ́ pé o ṣe tàwí tó bá ti fẹ́ràn fún kankan àlìjànú ni ọṣẹ́ ni ogun ni àwọn ayé ni àwọn àjẹ́ ni tó bá ti fẹ́ràn fún kankan yàtọ̀ sí ọlọ́run bá ó ti di abọ̀rìfà ó ti kúrò nínú iman ó ti kúrò nínú gbàgbọ́ ẹ̀yọ́ màá yá mi nínú àwọn kan tí sọ yẹn ẹjọ́ bá ní òṣè aburú ní ayé ń parọ́ lọ kọ́dà àpò láyà tó bá ní kò sáburú tó sánú ayé alọ́lọ́ ọba ní kúlẹ̀ ọdún rẹ̀bẹ̀rẹ̀ falákí min sharri ma falaq ọlọ́rin ànábì má dákẹ́ má jẹnu má sọ pé mo wá sọ pẹ̀lú ọlọ́run fún ní àṣùbà mo wá sọ pẹ̀lú dání pẹ̀lú ọlọ́run ìtumọ̀ ni pé nǹkan ní tá lábàlá yìí jama mùsùlùmí mélòó lọ́wọ́ ilẹ̀ yorùbá tọ́jú pé ọlọ́run bá aláàmì kan níbi ṣe kíni níbi sọ́ra ọlọ́run bá nílẹ̀ ànábì sọ pé yìí máa wáṣọ bẹ̀rọ bìrì padà pẹ̀lú ọlọ́run bá tó lásùbà ní sáré máa padà níbi aburú ìtọ́lọ̀ndà ọ̀mí sáré gbá ṣe kí níbi aburú òru aburú mẹ́lẹ́ rẹ̀ àbẹ́sí àníjọba lẹ́tà àwàtọ́bádé sí ẹ̀rẹ́bà ó rí falágbẹ̀bọ̀ lónìí mọ́tò jẹ́ ọlẹ́ láti àwújá láàrùn kan orú ọlọ́kadà ní kọmọ̀ bọ̀ sọ́ọ̀mọ̀ bí i ń jẹ́ lọ kí ló fi bọ́nu kí ló fi bọ́nu sọ́tọ̀ ìfàlà aburú òdíṣẹ́ tó fi wọlé ọlọ́ni wọ̀n mi ṣẹ́bi jáàsìkì aburú òdíṣẹ́ wọ̀n ṣáàbì na fàtà àti ọkọ̀ ogun ní mú ní ogun wà bí fún ọwọ́ jẹmọ́ ní mú àwọn èso wọ́n ṣe kí àwọn ọmọ ẹ̀dìyẹ ọlọ́ni àwọn èso ní yìí lábàlá ogun wọ̀n mi ṣẹ́bi na fàtà àti aburú àwọn àwọn onílára tí wọ́n máa rájú mọ́ orí tí wọ́n fi bàjẹ́ kò ní lápá lára yìí aburú gbà ó ìsàbúrú kí lọ́lọ́ sí kàtẹ́kọ̀ mọ́ ṣe gọ́mà ká falat lẹ́yìn náà náà sí náà wà bẹ́ èyí náà ti máa túnmẹ̀ mínà ní jíńdá sí wà náà aburú àwọn àjẹ́nú àti èèyàn àárín àwọn èèyàn tàbí jẹ́nú láwà aláburú sì rẹ̀ láàrin àwọn méjèèjì ọlọ́run wọn sọ fún àtàbí fún àga falat gbogbo ẹni tó bá ti wọ́n ń kà ó ní tàwọn ẹni bá ti ní nǹkan mìíràn ti ní ṣe protection òdìdí ẹlẹ́bọ̀ọ́ àwọn fàtà láwọn èṣù àfẹ́ ẹlẹ́bọ ẹ máa fi ṣìfì wọn láti sùnà bẹ́bá ti wọlé ẹwà bá wọlé ẹwọ òkè gbogbo àfàtà wọn lóòrè sàfẹ́ ẹlẹ́bọ a sọ fún pé yá wá fi ṣìfì rẹ tẹ́bá ti wọlé báyìí ẹ̀kan wọlé báyìí kẹwọ́n rí lẹ́kùn lábàwọlé bẹ́ẹ̀ rí ẹ fátà àmàlú ẹ̀rí wo bẹ́ẹ̀ bá rí wo ẹ̀rájò bẹ́ẹ̀ baládò ẹ̀rí ìpínlẹ̀ kan tọrọ báyìí ni wọ́n wé ìmí wọn lẹ ọ̀sẹ̀ nínú máa gbogbo ìpátá kí ni wọ́n ti ṣe protection ọwá ní ìwé ń ṣe abẹ́rẹ́ mọ́ a ní ti dìkílà rẹ̀ pẹ́lẹ́pẹ́ ní ọ́ tó bá máa tẹ́lẹ̀ àmọ́lẹ́gbẹ̀ẹ́ tó bá ti gbọ́ ìdí sọ yìí tó bá tó ń ṣe a sọ fún ayé pẹ́lẹ́pẹ́ ní ọ́ oníwèé bá alájẹ́ ẹlẹ́mọ́ oṣù kan mọ́ sí torí ọdẹ́wọ́sọ̀pọ̀ wọ́n padà sílé ọlọ́wọ́ ìgbé ìkan tó fi súra sálọ́sọ̀ láti ilé dẹ́wọ́sọ̀pọ̀ aláà sálọ́sọ̀ láti dẹ́wọ́sọ̀pọ̀ wálé aláà ọba ayé lè sọ́rọ̀ lọ́bí tọ́lọ́ nínú ìyá rẹ̀ kí lóṣù mọ́dí ìyá rẹ̀ tó fi lóṣù mẹ́sàn ní ìkan kọ̀ọ̀fẹ́lẹ̀ lóṣù mẹ́sàn tó wá ní àwọn mùsùlùmí ṣe bọ́lẹ̀ Yorùbá ìjọ wọn pèlè bọ̀lá ń kà yẹn o ẹbọ nù ẹbọ àwọn lè kàátá nítorí àsìkò wa kámbákì àmì ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ló ti jẹ́ pé tọ́bàtẹ́ka burú sí ọ kílọ́màkà falati kílọ́màkà àtìkárù sọ̀kọ́ wà lọ́sá ó wà ní citadel ọkà pèyà 27 ọkà lẹ́yìn àṣùbà ọba kí wọ́n àṣùbà tán ọkà lẹ́yìn asir di asir èyí tọ́bàkà lẹ́yìn asir ìlólò dárọjọ́ kejì ìṣọ́lọ́nù lẹ́yìn ọmọ ní tó la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo tó wà ń bẹ ìròyìn tàwí àdébìtì ìbá kan bọ́ọ̀lù lójúmọ́ èso onírí ọ́fíìsì kankan gbogbo ẹni tó bá ní òun lálàkàlà ayé ńléhun àjẹ́ ńléhun òun sáà pé ẹ̀mí òun sọ fún kó tóun lọ́lẹ̀ kú kóun lè kókòtó kóun pera àwọn lọ́bẹ̀ kóun tàbọ̀mọ́ra àwọn ẹni kọ́mọ̀sí la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بما سمعوا ọgọ́rùn lójúmọ́ bẹ́ẹ̀ ni ayẹ́ta kò sí ìkó tó sùn kọ tẹ́wọ̀ rẹ̀ kọ kọ ka kò sí ìkó tó sùn tọ́wọ́ ka kò sí ìta ọwà tẹ́wọ́ ọkà tẹ́kùn sí ọkà falaki náà kúrò ọlọ́wọ́ falaki náà ó fẹ̀rẹ̀ ara ibi tọ́wọ́ kálára rẹ̀ ó sílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ àníbi lọ́nà gbé wọn láyíká kan nàró nígbèrí rẹ̀ tọ́wọ́ ti ka kò sí aburú kan oníṣẹ́ ọtílẹ̀ òtùmá protection tọ́wọ́ fílẹ̀ fáwọn nìyẹn ẹni bá wá ń ṣe ti bàwọn bàbá aláwo a ma wá pè ní mùsùlùmí ẹlẹ́bọ àfáà tí bá ti ń ṣe a ma pè láàfá ẹlẹ́bọ afẹ́ ẹlẹ́bọ yẹ máa ń dùn wọn ìgbẹ́ má dájọ́ imani alifalifu àtẹ́kùwà àhùnà aha àtẹ́kùwà àhùnà lẹ́tíráfì ògbómọ̀sọ́ lẹ́lẹ́ ìgbà kan wálé lẹ́gbẹ́ sínú bólúbàgì làwọn ọmọlẹ́gbẹ́ ẹgbẹ́ wálé ní ọmọ ẹgbẹ́ ẹ̀dá ọmọ tó wà nínú ọ̀rá ọwá ní àtẹ́kùwá àhùnà ní ìmọ́ni kò tẹ́ntọ́ ma àmọ́tẹ̀ ìbá ní máa ní àmà rí nínú ṣe ọwọ́ rẹ̀ tẹ́mọ́ni wọ́n gbẹ̀mọ̀ kò ní lọ tẹ́mọ́ fọ́tọ̀ lọ́kù ní ṣe tálàwọ́ pàá ní ẹ̀pà òun ṣe tán ààrẹ tí ṣe yìí wọ́n bá ní òkè bọ̀ yìí onígbádùn alóòfẹ́ kú òun lè bọ́lọ̀ bọ́lọ̀ ìsinmi lọ́rùn agbàdà kú náà ní tẹ́lẹ̀ ẹ̀hẹ́ ibi ìṣẹ̀yẹrẹ́gbàdùn pé mọ́ níbẹ̀ àmọ́ wọn sọ fún àwọn ìyẹ̀sán lè wá alágbà sínsìn wa ojú wọn ló sínsìn ọwá ní àtẹ́kẹ̀wà àrùnà tí wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ lẹ́tọ́ àtẹ̀sìdíkù bilkọ́lì ní ọ̀pẹ̀ ní ìmọ̀ ọkàn ọgbà yóò sì gbà lódodo ipò ọlọ́nìkan làdúrótì ọlọ́nìkan làgbàgbọ́ wọ̀lẹ̀ kọ́lù bìí sáà ó sì máa sọ lẹ́nu ọgbọ̀n ọmọ pọ̀pọ̀ ọwọ́ ti pọ̀pọ̀ nítorí sọ yẹn ó já mà tó ní ìmánì ó gbà àwọn ìyá òṣèlú ga ó gbà àwọn ayé lẹ́yìn náà kíní tó gbé dání rẹ̀ tó gbé lóríta mẹ́ta yẹn kò bá nìyẹn òun ló jẹ́ àmà tó inú ọkàn rẹ̀ kò sí ìmánì mẹ́ ẹ má dọ̀rọ̀ mú ẹ má dọ̀rọ̀ mú ó ń gún eyín olóńgbò bẹ́ẹ̀ náà ló ń gún àlégbà ó ń gún ọlọ́ngbà ọwá ní àtẹ́kíwá ọ̀hún nítorí gún yẹn náà ló jẹ́ àmà tó kò sí ìmánì ní ẹ̀mí rẹ̀ ẹ̀yọ́ ma yáà ní ẹ̀dẹ́kùn torí tọ́lọ́wọ́ bá wa kí láwọn àǹfààní táàrí tàbàgbà ìmánì tàbàgbọ́lọ́wọ́ bá gbọ́ táà jìnà sí gbogbo ìtọ́yàtọ̀ sí ọlọ́run alákọ̀ọ́kọ́ ó di waliyullah ọdọ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ni Allahu waliyul ladina amanu kọ́lọ́pọ̀ ọlọ́run ọ̀fágún ọlọ́run ni ráwọn àmọ̀nú yẹ èmi lọ́rẹ́ wọn tó lẹ́mi rẹ̀ wọ́n mọ́ lọ́rẹ̀ èmi nìkan ni wọ́n sìn èmi nìkan wọ́n wà lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìdí ó náà nígbàlẹ̀ amúnù táà ẹni ọ̀bàlẹ̀ mọ́sọ̀lẹ̀ ẹ̀fẹ́ wọn ní ẹ̀mí ọ̀bàlẹ̀ ẹni ọ̀bàlẹ̀ fá kò síwájú ẹni táà fi lè sọ̀rọ̀ nítorí pé ìmánì wà nínú ọkàn wa a sì fi ṣe ìgbéraga àfi ń dúpẹ́ fún ọlọ́ọ̀dì ọlọ́ọ̀ni alẹ́dínà àmọ̀ fún wa tó gbọ́ ọlọ́wọ́ gbàgbọ́ wàlámù yẹn tí wọ́n ò fi àbòsí lú ìmáni wọn wọ́n ò lú ìmáni pẹ̀lú àbòsí kí lábòsí yẹn iná ṣeríká ìdàdúrùmọ̀ àti wọ́n fẹ́ bọ́ wọ́n fi fún ìmáni kọmọ sí láìláìlá ó dé kọwa kan kándù pupa ragbaka ara rẹ̀ wọ́n sí láìláìlá ní láàrin ìwé ẹ̀sìn tán fẹ́ká mọ̀ sí ilẹ̀ Yorùbá nìyẹn àwọn abọ náà ni wọ́n ń taná wọ́n sì nígbàgbọ́ nínú náà tí wọ́n ṣe kí tí wọ́n tàn ó ti lọ ìmáni máa àbòsí ọkà kùránì tẹ́lótọ́ ìmí ìmọ̀ká kùránì kan nínú àwọn ọ̀fẹ́ ẹlẹ́bọn yẹ ìmí ìmọ̀ká kùránì kan ọyẹ láàrin ọ̀sẹ̀ kan ìmí ìparí kùránì láàrin jẹ́ mẹ́ta ìmí mọ́ sílẹ̀ fún yí ìmí mọ́ àwọn ọ̀fẹ́ ẹlẹ́bọn kan àwọn ènìyàn ní dákọ̀ wọ́n bí jẹ́ mẹ́ta ní ti parí kùránì àmọ́ yóò wẹ̀ṣẹ̀ dúdú yóò wẹ̀ṣẹ̀ àjẹ́ yóò wẹ̀ṣẹ̀ àgbélépọ̀ta ọkà kùránì ní mọ́ ní àbí ó tún lọ ọmọ kí ni

ọláìkà láwọn àmù ọlọ́run ní ọkàn wọ́n balẹ̀ àwọn tí wọ́n bá lọ mọ́ra wọn ti wa ní sànúdì kì fi kùlúbù lẹ́tí na káfàrò rọ a ṣìdákù bìlá ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ní ṣe pẹ̀lẹ́bọ tí wọ́n ní ẹbọ nínú ìṣe a fàyà sínú ọkàn wọn. sanúlùkì fi kùlú bí lẹ́bí na káfàrú rọ́ọ̀bá bí má aṣọ́rakù bìlá nítorí pé wọ́n ní nǹkan lé tí wọ́n fi ṣe gbákejì ọlọ́ tọ́wọ́ ti ní nǹkan lé ọkàrà òdìbà lè máa tó bá gbé fò káwọn màláìkọ̀ tó wọlé nínú àwọn àǹfààní táàrí nínú tàbí ìgbàgbọ́ òun náà ni pé àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ sínú sẹ́ẹ̀nì àlùbáríkà ọmọ sọ̀kalẹ̀ sínú ilé rẹ أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ọlọ́run láwọn ará ìlú yẹ ọ̀pápẹ́ wọ́n lè ní máa ní tẹ́sí bẹ̀rù ọlọ́run àbáṣínà fún wọn látòkè sánmà orí ọmọ wá wọn látòkè sánmà orí ọmọ wá wọn láti inúlẹ̀ albarka ọmọ jẹ́ ti wọn lẹ́yìn náà ọlọ́run bá aláà oyé yọ́ ọmọ fún ọ ní àrànṣe wọ̀ká ní hakọ̀ ní àdéhìnà nasrul mu'minin ọlọ́run ni àánà gbogbo ọgbà gbódòdó àmọ̀nà wọn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run wọn dáàbò bọ́ níbi aburú iná láàyè dáàbò àdìlẹ̀bí na àmọ̀nà ọlọ́run àwọn tọ́mọ́ ní ìmáànì tí wọ́n ṣe ìbọ̀lùsà tí wọ́n ṣe bọ́ àwọn èmi ọlọ́run fún protection tọ́mọ̀ wá òde máa wọlé nígbà míì tí wọ́n kalẹ̀ fún tọ́mọ̀ pé ta ní talọ́wà mẹ́ tí wọ́n ní àwa òde yìí ẹgbẹ́ ìdí mi lọ́wọ́ yìí ẹ̀sán náà lájú sílẹ̀kùn yẹn káàkìlẹ̀kùn ara súnnà ní sábàbí lásán ẹ̀yọ́ ma yá ní kámọ́rin lóòrùn sábàbí lásán kámọ́ ma sáré tàbá ń gún nǹkan gún wa sábàbí lásán sẹ́rí ìsọ ọlọ́run gangan fún rẹ̀ ọlọ́run máa sọ ọ̀nà alìlẹ̀dìn àmù ọlọ́run bá ní ilé fọ́nra mi kí ní gbé fún màláìkà èmi fọ́nra mi ní máa dáàbò wọn aláwọn màláìkà kan tí wọ́n dúró tí wọ́n sọ wa wà bí ẹ̀hìn ọlọ́run tí wọ́n ti wá ọlọ́run aláwọn nìkan kan ṣiṣẹ́ òun gangan fúnra wọn wà dáàbò wọn tọwọ́ ti ní mánì àjẹ́ gan ọmọ bẹ̀rù ẹ olóògùn ọmọ bẹ̀rù ọlọ́bẹ̀ ilẹ̀ ìjà ewé ẹ̀ lórí màbá ìpèsè torí pé ọlọ́run ọmọ bẹ̀rù bá ìgbà ọ̀fẹ́ sàṣẹ́rù mi ọfẹ́ pàṣán pọ̀ fún ẹni tí ò ní gbàgbọ́ nù kàmí àfihàn ọlọ́run wòlíì mi ni ẹ̀ wọ́n ní adáni wòlíì ọkọ̀ kọ̀dá azán tó fi hàn ọlọ́run tó bá dìde ogun pẹ̀lú wòlíì ọlọ́run ní ó dìde pẹ̀lú ẹ̀ àwọn wòlíì tó alẹ́ ni wọ́n máa ní yàwọ́ ní yàlá yàwọ́ ní yàlá yàwọ́ ní yàlá yàwọ́ ní yàlá bàbá tó ti gbẹ́lẹ́ tútù báyìí kìí ṣe bẹ́ẹ̀ kílódé tá kílódé tá àti ní kìí ṣe bẹ́ẹ̀ nítorí àlùkọ́ránì ní orí wáyé pé gbogbo ẹni tí wọ́n ti ń ṣe bó ṣe ọ̀rẹ́ ọlọ́run níparí òun náà làlìjánà tá lọ àlìjánà yẹn anábìrin máa ń lafi aláha ẹni bá pàdé ọlọ́run láàyè ṣírùkù bí iṣẹ́ à kò wá ṣe bọ pẹ̀lú ọlọ́run dákà làlìjánà yóò wà làlìjánà ọlọ́run náà lẹ́ni náà àmàlù ọlọ́run gbogbo àwọn tó bá gbàgbọ́ wà á mílù sọ́ọ́lá ha bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí káyà tí láwọn jẹ́ dáadáa bẹ́ẹ̀ gbogbo nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo mọ̀ kọ́ kalẹ̀ fún ní nǹkan kalẹ̀ fáwọn tí wọ́n ń sẹ́kọ̀ pẹ̀lú mi ọlọ́run kàlá iná hun ọ̀rọ̀ bíi ìdìbò yàwó máa ìrìn lámàájú bù ọlọ́run wa ní sẹ́rẹ́ rí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe ìbọ̀rìṣà àwọn tí wọ́n ní nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní wọn ní róhun jọ ìkìyà àmà náà báwọn náà ọlọ́run láyé àmọ́ lọ́rùn nínú àlùjánnà tàbáwọ̀ náà jẹ́nà tàbáwọ̀ ni ẹwà fífì ti ní àwọn ọmọ sọ̀rọ̀ náà fẹ́ aláwọ̀ tó bá yìí dùn jù hàn náà a ó ti fún wa ní gbogbo táwà gbogbo táà ní ìlú ti náà ìkẹ́ni ọlọ́wọ̀ bá ní okù okù ọ̀làdé ìnàmọ̀ sí mo fẹ́ kẹ́ rí mi èmi ọlọ́run tó dá yìí èmi bí wọ́n ti sọ ọ̀rọ̀ òní bẹ́ẹ̀ iná wọn àrọ́ bìí yàwó báyìí nílá máa jùlọ gbogbo àwọn kẹfẹ́ yìí tán kúlẹ̀ lẹ́bọ̀ ọlọ́wọ́n bá ní gàgọ́ wà láàrin mi àti wọn jọ́nà inú àlìjánà ni wọ́n ti lọ di rọ́lọ̀ àwọn tó wọ náà ní rọ́lọ̀ ẹlẹ́bọ̀ ní rọ́lọ̀ onígbèsè ní rọ́lọ̀ ọba wọ́n ti ṣe gbé àwọn ní rọ́lọ̀ gbogbo ẹgbẹ́ nìkan kan lé ọlọ́run etí ẹ̀ láti fi kékeré láti fi hàn ṣe yìí ẹ̀dàkùn fèrè tọ́lọ́wọ́ bá wa ojú òun yọ ọmọ ẹ̀dẹ̀ náàzọ́rọ̀ ìdárò bí ha náàzọ́rọ̀ ọlọ́láwọn olùgbàgbọ́ òdodo ojú wọn tutù wọn mọ̀ orí ọlọ́wọ́ bá wáyé sórí wọn tọ́wọ́ gbọ́lọ́wọ́ gbọ́lọ́ ọlọ́wọ́ tọ́wọ́ gbọ́lọ́wọ́ gbọ́ òní ẹ̀rí ọlọ́wọ́ tí wọ́n ti wọ̀ náà inú òkùnkùn ní náà yẹn ó tó jèlé kọ́rọ̀ àbà ẹ̀yìn ó jẹ wọ́n ti ta bá ọmọ tuntun sínú ọgbọ́n ọmọ yẹn yọ ọmọ lọ dùrù dòòdò lóṣù máa dàgbà wọ́n nígbà tí ó tó balẹ̀ nínú náà jahannam ló ti fi wúlérí ọdún mẹ́lọ ní ìjọba kí wọ́n máa dìnà sínú ọgbọ́n kan kí ẹwà lóbi 120 years kó tó balẹ̀ 120 years kó tó balẹ̀ this is love everyday ọlọ́mọdé àwọn ọ̀nà ọlọ́mọdé àwọn ọ̀nà wọ́n sẹ́gbọ́n mọ́sí ìparapọ̀ pẹ̀lú àwọn afá ẹlẹ́bọ̀ kò sì mọ́fà àwọn afẹ́ ẹlẹ́bọ̀ náà lẹ́nu àwọn ẹbí rẹ̀ àwọn afá tó ti kọ́ ké wí àwọn sáàbẹ̀ àwọn alìmọ̀rẹ̀ àwọn sẹ́ẹ̀kì rẹ̀ mọ̀kádàmù orí níjọ́ ẹ máa lọ di sálámà sí wọn ẹ máa sọ fún wọn pé ẹni bá ṣẹbọ òní wà lìjá náà ẹ sì máa ṣàlàyé ẹbọ náà fún wọn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 تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت